101.9 FM Ibadan. The station for everyone. Depend on us for the best of news, sports, and mind blowing conversations every day, all day on Fresh 105.9 FM Ibadan. Professionalism nurtured by experience. say you belle. You done dey sick for long, doctor say you don't well. Bó ṣe ń sùn, bó ṣe ń jí, ṣé lásán ló pè é. Òjò ń yọ, ṣé lásán ló pè Why you no come believe? Say God dey. alágídí ó ní kò sọ́lọ́run arìndì ó ní kò sọ́lọ́run aláìmọ̀kan toxic e toxic God no dey ó ti gbàgbé gbòòrùn yọ ó ti gbàgbé gbòjò rọ̀ ó ti gbàgbé pẹ́nìkan ló dálẹ̀ wá sí ọ̀run. looking down at the world from 24,000 feet. And the beauty makes me wonder why anyone will ever doubt that somebody made the world and everything beautiful. Oh, my shade, ènìyàn ló dé tó gbàgbọ́ o pọ́lọ́run bẹ́ẹ̀. ó má ṣe o alágídí ó ní kò sọ́lọ́run àárẹ̀ ó ní kò sọ́lọ́run aláìmọ̀kan ìtọ́sẹ̀ ìtọ́sẹ̀ ọ̀nà òde ó ti gbàgbé òòrùn yọ. There is a God that lives in the heavens. There is a God that lives in me. There is a God that lives in the heavens. There is a God is watching me. watching me. Every second. ìbàdàn kí ni so fresh fm nìbàdàn la wà. ẹ kú ajabale ajábalẹ̀ tó ti dòde o lórí fresh fm tó kílẹ̀ falafala ẹ kú ojúmọ́ ajábalẹ̀ tó ti dòde o lórí fresh fm tó kílẹ̀ falafala ògidì ìròyìn. fìtàmì sí. fresh fm àdábàlẹ̀ lórí fresh fm. lákọ̀ọ́kọ́ náà ṣáájú ẹ̀yin ara síwájú ohun gbogbo síwájú ohun gbogbo ẹ jẹ́ àkọ́kọ́ kí ẹ̀yin olólùgbọ́ àti olólùfẹ́ pé ẹ káàbọ̀ sí gbàgede àjàbalẹ̀. wípé ẹ kú àmójúbà wa. ẹ ṣé o ẹ̀yin bọ̀dá kan tó wáá pè wá lánàá lásìkò tèmi àti ẹ tá à ń fọ̀rọ̀ jẹ̀wọ̀ hmm. pé àṣé àfẹ́ ka àkòrí ni tí ṣe kókó pé àwọn dẹ̀ máa ń gbádùn wọn ni mo wá dáhùn lóhùn pé bọ́dà ẹ mọ́ bínú lẹ́ẹ̀kọ̀ọ̀kan. ètà ń fi ibọ̀ gan kókó ni. ọba kókó gan ni. kókó ni torí pé lára àwọn nǹkan tí ń ṣe wá a gbọ́dọ̀ díjú pa pé nǹkan kan ò ṣe wá. káwa dákẹ́ káwa ọba sì máa wí báwọn ẹ̀rọ pàmì nǹkan kan ò tiẹ̀ ṣá wa gan. <laughs> Eh, wàhálà pípò yẹn ti wà ókè èwo lẹ́nu ò ní máa yọ̀ sí. ọ̀rọ̀ tó sọ ẹ mọ mẹ́rin jáde lẹ́nu mi jáde pé wọn aláwọ̀ pípò yẹn náà ti wà ókè ọ̀run yabọ̀ rèé kì í sọ̀rọ̀ ẹnìkan bó ṣe kan oníròyìn lọ́kàn ọlọ́pàá lọ́kàn sọ́jà lọ́kàn tíṣà àti gbogbo wa ọkàn jẹ́ pé ọkàn ẹnìkan jẹ́ ẹnìkan lọ ni ọlọ́ọ̀dùmarè kó dákun kó ṣàánú so bọ̀dà ẹ dákun lẹ́ẹ̀kọ̀ọ̀kan báyìí ẹ rí i pé kì í ṣègbà ogbó lẹ́ẹ̀kọ̀ọ̀kan àwọn e, àwọn English wọn ní burning issues hmm. àwọn ọ̀rọ̀ yàjóyàdó tó ṣe kókó tó ń fi àmójútó báyìí báyìí báyìí a máa rí gẹ́gẹ́ bí ojúṣe wa bàtà ni tàjà àbálẹ̀ Fresh FM náà lẹ́ẹ̀kọ̀kan a fi tó àwọn tọkàn létí àlàyé eléyìí ń bẹ̀rù àwògede ń gbé ni o àmọ́ lérí gbogbo bí nǹkan ṣe ń lọ ń gbòòrò ayé ń tá a jẹ yìí ń lọ bá mo rí ìròyìn kan tó ń gbé káàkiri ah, pé lára eh. àwọn ìjọba àbílẹ̀ anídàgbàsókè ni àbí ìjọba àbílẹ̀ sánsan gan. ó dàbí pé ìjọba àbílẹ̀ sánsan ni ọ̀rọ̀ iṣẹ́ wò mọ́ ní ara lórílẹ̀‐èdè wa iná ní nàìjíríà ìbẹ̀jù lẹ́kì local government english ní èkó bẹ́ẹ̀ ni jẹ́ kí n mọ̀ wò. kí ló ṣẹlẹ̀. ó dàbẹ̀ pé ọjà wọn látàrí bí nǹkan ṣe ń rí tí. ọ̀fẹ́ ká gbọ́ ohun wọn. mo fẹ́ ní kí n kọ́kọ́ fún fọ́n fara mi ọ̀rọ̀ elébi dé. ẹ pé bàbá parí ètò ẹnu káwọn náà gbọ́kọ̀ síta ni. ká mọ̀ lọ bẹ́jùlẹ̀kì. ká lọ sí bẹ́jùlẹ̀kì ibi ọlọ́run bá ti sọ pé ibẹ̀ láyé wà Ah! kájọ lọ rèé jẹ́. mo fọ́ látàrí ebi tó ń pàlú ẹ̀yìn èèyàn wa tí nǹkan wa pàkàsọ fún mẹ̀kúnnù àti ríje àti rímú wá dìjàngbọ̀n ọ̀kan àwọn alága kanṣu ní ìpínlẹ̀ èkó according to ohun tí ń bẹ ní ọwọ́ wa yìí ó wá ṣe ètò ìdásílẹ̀ ọjà subsidy wọ́n kàn kírètì ọjà kan tí wọ́n kó gbogbo ń tẹnu ń jẹ hmm. kírètì ẹyin tọ́pọ̀ gàárì ẹ̀wà iṣu òróró epo gbogbo ń tẹ́nu ń name them wọ́n wá ó wá kírètì ọjà bíi ọjà bíi artificial market pé gbogbo hmm. ẹni tí ó bá nílò láti ra àwọn nǹkan kí wọ́n wá rà lẹ́dínwó ó dàbẹ̀ pé àwọn ni ìjọba ló lọ ra àwọn nǹkan ìjọba ló lọ rèé rà ó dàbẹ̀ pé àwọn ni wọ́n lọ rà á lọ́tún lọ́sì wọ́n wá fi kírètì artificial market. ẹ̀yin náà kọjá yín ọwọ́n ẹjọ́ ọmọ wọn bẹ̀ wọ́n àwọn èèyàn ń bọ̀ wàhálà lọ́dọ̀ wa kí ni wọ́n wàá ṣe tó fi jẹ́ pé àwọn èèyàn ní fojú kòkòrò lọ́ra wọ́n tó lọ́ mọ́ ta. dẹ̀ríkà eré ètò àwọn ń pè ní kóńgò ọmọ kóńgò ti wá ju tiwọn lọ òun ló ń wo ìdẹ̀ríkà ni wọ́n fi ń tó jẹ wọ́n ti gbẹ̀gbẹ̀dẹ̀kẹ́ ní ń tó jẹ ó ti níye tó lè rà ẹlòmíì lè kọ ẹ ẹlòmíì lè kọ ọlọmọ yọyọ yọ kàrà àdúgbò tó wà pé <laughs> àní ìwọ lọba tó lọba mi tó lọba rà. o people might want to take advantage. ọ̀dà oh. ẹ ó tiẹ̀ ti dà. òṣèlú tí bàbá wa ń ṣe ó máa mú nàìjíríà dání wọ́n ní títa ríro là ń kọlà tó bá jiná tán ó máa di oge ibi ti ń wọn. wọ́n wọn kóńgò. bẹ́ẹ̀ ni. ó dàbí ẹni pé ìpínlẹ̀ ọ̀yọ́ níjọba àbílẹ̀ wà. ah if wishes were horses english. gbogbo yẹn ni ọmọ gun. <laughs> n tí èmi wá ní ifta fẹ́ fàyọ mẹ́wọ̀n hmm. abọ́ládé hmm. wá bí àlá rẹ̀ tọ́ láàlá rere tọ́ sọ jáde lẹ́nu ká wá gbà pé àwọn ìjọba àpínlẹ̀ wọn ò tí ì lu ìjọba ìbílẹ̀ pa fínfín ní gbogbo nàìjíríà. bẹ́ẹ̀ni àwọn kan sì ń bẹ tí wọ́n sì mí tíjọba àbílẹ̀ ẹ̀bẹ̀ mí. ẹ̀yin èkó ní ọ̀rọ̀ a lè sọ pé tèkó ní ìsìn ó mọ̀ bára àwọn ìjọba àbílẹ̀ tó ṣiṣẹ́ jù ní nàìjíríà hmm. pẹ̀lú bí àwọn náà ṣe tí ì fọwọ́ sí autonomy torí mi rò pé kò tí ì fọwọ́ sí ìdádúró ìjọba àbílẹ̀ pẹ̀lú bẹ́ẹ̀ bóyá torí pé wọ́n dẹ̀ ní resources ń tiwọn láti fi I don't know àmọ́ lára àwọn ìjọba àbílẹ̀ tó ṣiṣẹ́ jù ní nàìjíríà èkó jẹ́ kan nínú àwọn ìpínlẹ̀ táwọn ìjọba àbílẹ̀ ti ṣiṣẹ́ jù tá sórí wọn. now káwa ní àwọn gómìnà láwọn ìpínlẹ̀ nàìjíríà wá fààyè gba gbogbo ìjọba àbílẹ̀ láti mí hmm. wá wò ó láti ṣe ojúṣe wọn láti ṣe ojúṣe wọn faraàlú faraàlú tó gba àwọn ìjọba àbílẹ̀ ló súnmọ́ aráàlú jù gbọ̀ngbọ̀ngbọ̀n. nírúfẹ́ àsìkò yìí hmm. ǹjẹ́ àwọn ìjọba àbílẹ̀ náà ò ní lọ́gbọ̀n ọdún kan tí wọ́n ó dá oh. pé ah ẹ kínní kan gari processing ẹ kínní factory tí àwọn ní o ẹ ibi tí wọ́n ti ń ṣe tìmọ́tò inú agolo tí àwọn náà láǹfààní àti dásílẹ̀ bí ìjọba àbílẹ̀ odò ẹja tí àwọn dásílẹ̀. ìkànnù tá a bá yọwọ́ àwọn ìjọba àbílẹ̀ tí wọ́n ń bẹ ní gbèríko tá a mọ̀ pé wọ́n ní ilẹ̀ tí wọ́n lè dáko sí ìjọba àbílẹ̀ tí ń bẹ nígboro ẹ lè sin ẹja ẹ lè sin adìyẹ ẹ lè sin tòlótòló. ẹ ti ẹ lè àwọn ti gbóróhùn ìjọba àbílẹ̀ gbóróhùn ẹ lè lọ kòlábò pẹ̀lú ẹ lè lọ kòlábò pẹ̀lú tàwọn tí ń bẹ ní gbèríko ṣe bí odidi èkó. ẹ gba ilẹ̀ díẹ̀ lọ́wọ́ wọn ẹ̀pẹ́ yìí náà fẹ́ fi dáko ni o. ẹ bí àbí èkó kọ́ náà kòlábò ìrẹsì pẹ̀lú eh, ìpínlẹ̀ kan ní apá òkè ọ̀yà nàìjíríà àbí bí mi ò bá ṣe so mm. ni mo fi ní tọ̀ bóyá lára àwọn nǹkan tí ààrẹ Bọ́lá Tinubu tí ó tún pe àgbáríjọpọ̀ àwọn gómìnà Nàìjíríà pé bí yóò bẹ̀ wọ́n bó bá ṣe ṣe bá ààrẹ bá lè dọ̀bálẹ̀ oh. fáwọn gómìnà pé autonomy ó dà yẹn pé mẹ́rìndínlógún nù àwọn. ọ̀rọ̀ dọ̀bálẹ̀ kọ́ ọ̀hún. Ah, ntọ́ bá gbà ní ah. ntọ́ bá gbà ní kí wọ́n jẹ́ káwọn ìjọba àbílẹ̀ omi kí wọ́n jẹ́ kí wọ́n mí irúfẹ́ àsìkò yìí tí ebi ń pàlú ní ìsìn ayé ó sì ń tí àwọn náà ó fi dá sí i tí wọ́n bu òróró ìtura sọ́dọ̀ aráàlú ó ti sùn. inú ẹ̀ láwa hàn. ẹnu ẹ̀ láwa yìí àmọ́ mọ̀ wípé ọlọ́run ọba òkùnkùn kò wáyọ̀ ń bẹ̀ nà. Ah, àdúrà ìdè bẹ́ẹ̀ inú ah, òfin inú ọ̀la náà lọ́ba pandoro ní ma gbọ́ sí. <laughs> tó ti bá ṣe ń wì í gan lára àwọn òròyìn tó jẹ́ ayọ̀ fún wa ah. ìjọ kan wọ́n sọ tìjọba àbílẹ̀ fún wa ìjọ kan ni wọ́n yọ̀ǹda fún wọn tí wọ́n jẹ́ kíjọba àbílẹ̀ kọ́ráyè ṣiṣẹ́ rẹ̀ èyí tí wọ́n fún wọn lọ́rùn pa yìí ó tó gẹ́ẹ́. àwọn ìjọba ìpínlẹ̀ sì ní ẹ̀sìnkí o wọ́n láwíjàre o wọ́n láwọn ìjọba ìpínlẹ̀ kan sọ pé ìwà àbàjẹ́ tí ń bẹ ní ìjọba àbílẹ̀ ní kanṣu pé ní ìjẹ́ káwọn lè yọ̀ọ̀da odidi owó wọn pé wọ́n padà èmi náà wà ń béèrè. <laughs> ṣebí kó tó pẹ́ ni wọ́n lọ rèé dìbò fún wọn ẹ yẹ wọ́n wò dáadáa ni pé àwọn eléyìí ò ṣeé tì ṣáájú àwọn eléyìí ò ṣeé fi sọ inú ilé àmọ́ ẹ̀rí wọn bẹ́ẹ̀ kẹ́ tó ṣe wọn bẹ́ẹ̀. <laughs> bàbá wa àbìnrin náà èyí àwọn gẹ́gẹ́ bàbá wa àbìnrin náà <laughs> àwọn ìpínlẹ̀ tí àwọn gómìnà wọn náà jẹ́ jàǹkóríkò tí wọ́n ń gbé owó ìlú ṣé kíjọba àpapọ̀ wá torí pé àwọn gómìnà kan náà jẹ́ jàǹkóríkò kíjọba wọ́n pàkàmọ́ owó yín kíjọba àpapọ̀ náà wá pàkàmọ́ owó yín eh. ẹni tó lè fi lọ mí ẹni tí lè fi lọ mọ́ fi lọ mí <laughs> all right nípa ti security àwọn kan ni wọ́n pè mí bí mo ṣe ń bọ̀ ní ìsìn wọ́n ní láti olódó agbègbè kan ń bẹ ní ẹ̀gbẹ́ ọsibítù kòró tí ń bẹ lólódó bí isolation ah, center bẹ́ẹ̀ni hmm, wọ́n dá ọkọ̀ agbègbè wọn mọ̀ forúkọ bò láṣìírí wọ́n ní àwọn rí àwọn àjèjì kan wọ́n ní kan wà ilé àkọ́pàtì ní abandon okay. tipẹ́tipẹ́ okay. tipẹ́ ládùúgbò àwọn wọ́n ní lójijì lálẹ́ àná làwọn rí tí ọkọ̀ eighteen sita bọ̀sì kan ó mú di wọlé bẹ́ẹ̀ ni ó kó àwọn èèyàn. wọ́n sì wọlé. wọ́n sì wọlé wọ́n láwọn wá pe alága àdúgbò pé ẹjẹ́ á lọ. wọ́n wá sọdún lẹ́nu. ọdún wo lẹ́wà ń ṣe ní ìsìn. ọdún àjíǹde ń súnmọ́. èso òkè ibo láti ìgbà lẹ́ǹtì dé kí ni pọ́blẹ́mù ẹ ramadan tá a ti bẹ̀rẹ̀. ìtútúrú ẹ̀ sọ wọ́n wálé láwàálẹ̀ ni káwá fura sí wọn. múra sí i <laughs> wọ́n ní làwọn bá ẹni tí èyí sábà wálé tá a wá rí ọ lójijì <laughs> wọ́n ní àwọn bá gbáya wọn pé ah, ẹ dákun níbo ni ọkọ̀ ti ń kó èrò bọ̀ wọ́n ní wọn ò gbọ́ wà ń pa ọ́ english english wọn ò gbọ́ pidgin wọn ò gbọ́ yorùbá wọn ò gbọ́ ah! wọ́n ní ni àwọn bá ní ok gbogbo àwọn aṣáájú àdúgbò ẹja kó wọn lọ tẹsán ọlọ́pàá o ní ọba kó wọn tọkọtọkọ di tẹsán ọlọ́pàá. yes pé kí ah, ló ṣe yóò dáa fún yín o ẹ̀yin ará àdúgbò bíi tí àrùn sọ̀rọ̀ àdárúkọ lọ́nà olódó. ọ̀rọ̀ padà ní part two so wọ́n nígbà tí àwọn dé ọ̀dọ̀ ọlọ́pàá pé àwọn ọlọ́pàá ní àwọn èèyàn wọn yìí pé òfin fàyè gbà wọ́n níwọ̀n gbà tó ti jẹ́ ọmọ nàìjíríà ni wọ́n ìrísí wọn lè jọ tápá òkè ọ̀yà o. káàdì káàdì ìdánimọ̀ wọn dàpọ̀ ọmọ nàìjíríà rèé. tí ẹ ò ní ta ah, ah, ah. tí ẹ ò ní ta wọ́n ní ìrísí wọn ń gbà ó ṣàtijọ́ ti apá òkè ọ̀yà wọn wá sọ pé àwọn ọlọ́pàá sọ pé wọ́n jẹ̀bi kankan pé ibi tó bá wo èyíkéyìí ọmọ nàìjíríà ọlọ́pàá tẹ̀lé nǹkan tó fi wí ni èmi wá wò pé èmi wá ń bèrè lọ́wọ́ àwọn aṣíwájú pé ókè ọlọ́pàá wá ní kí wọ́n padà sílé kí wọ́n máa lọ ilégbèé wọn mo ní wọ́n tó mélòó wọn ní twenty two ah. eighteen star bus ló sì kó wọn wá mo ní òkè wọ́n gbẹ́lú wí lẹ́sẹ̀. bẹ́ẹ̀ <laughs> mo ní ṣe ọlọ́pàá profile wọn ṣé mhm. wọ́n ṣèwádìí ẹnì kọ̀ọ̀kan wọn ṣé ọmọ nàìjíríà gangan ni wọ́n. Mm -hmm kí ni ìbéèrè wọ́n ní wọn ò bí wọ́n ní ìbéèrè o pé wọ́n kàn sọ pé à pẹ̀lú ìrísí wọn coordinator wọn tóun dàbí agent tó kó wọn wá gangan wọn lòun ló sọ̀rọ̀ ló kọ àwọn twenty two ó sì sọ pé iléeṣẹ́ kan ni ó fẹ́ lò wọ́n wọ́n sì ti sọ pé iléeṣẹ́ kan ló gbàbẹ̀ fún wọn three bedroom flat kìíní kankan èbí wá ní kọmíṣánná ọlọ́pàá. three bedroom flat lè yan bí twenty two ó gbé wọ́n ní kọmíṣánná ọlọ́pàá bóyá ká lọ́wọ́ wọn pé akọ́ṣẹ́mọṣẹ́ lẹ́yìn ẹ̀yin sì lé aṣọ òbora number one police ni. Okay ìpínlẹ̀ ọ̀yọ́ ẹ gbọ́ ṣe bí a bá sọ pé akànfojú dá a rí àwọn ará kan sí ọjọ́ apá òkè ọya ṣé àwọn orílẹ̀-èdè alámúlégbè nàìjíríà tí ìrísí wọn jọ àwọn èèyàn lápá òkè ọya ṣé wọn ọ̀pọ̀ ṣé àwọn tó fojú jọ apá òkè ọya wọn ò sí ní mali wọn ò sí ní chad wọn ò sí ní niger wọn ò sí ní sudan wọn ò sí ní libya nbí ààrẹ buhari sọ ń jò ní pé àwọn ará àṣẹlẹ àwọn ará ajagunta libya ìlọyà wa nàìjíríà ní agbésùmọ̀ mi nàìjíríà hmm. ni mo fi ní ẹja gómìnà ṣèyí mákindé sì ní if you see something say something say something àwa tiẹ̀ ti bá wọn sọ. wọ́n nígbà àwọn tiẹ̀ fẹ́ máa sọ pé rárá o àwọn ò ní jẹ́ kí wọ́n padà wá àdúgbò wá sùn báwọn ò bá mọ orí èèyàn tó jẹ́ wọn láwọn ọlọ́pàá ní ẹ mọ tí ń ṣe yín o ah. ẹ mọ tí ń ṣe <laughs> ẹ mọ forí ara yín fagbọn. ó dàbí ẹni pé ń bi ọ̀rọ̀ dé dúró ẹni tó jẹ́ olùdámọ̀ràn pàtàkì sí gómìnà lórí ọ̀rọ̀ ètò ààbò ẹ̀jẹ̀ á pè wọ́n. á pè wọ́n. ẹ̀ kí wọ́n tètè dìde sọ̀rọ̀ yìí. á pè wọ́n ẹ̀jẹ̀ á lọ tajà. balẹ̀. àbárẹni bala ọ̀la kì í yá kankan láti wá kọ́lé ayọ̀ lọ́nà rọrùn ọ̀rẹ́ kan ọ̀tọ̀ tí ò ní já ọtí lẹ̀ the king home property and multi-biz concept ọ̀pọ̀ tó ti fara tiwọn ló ti ń kọrin ọpẹ́ tí wọ́n sì ti dorílẹ̀ tara wọn èyí tó wá sí kọ́kọ́rọ́ tó ìwọ náà wá jẹ́ alábàápín nínú àǹfààní aláìlẹ́gbẹ́ láwọn estate king home property bíi living gold estate mọ̀lárẹ̀rẹ̀ ìdíròkò ní first terminal bridge bọ́níyà ìbàdàn ọ̀kan sì tún ní living gold estate fọlárin seriki tó fi mọ́ phase three living gold estate olóòṣà oko tìmímọ́níyà ń bàdàn pẹ̀lú èyí tó wà ní ìdó èrúwà road agbègbè ológun ẹrú ní ìbàdàn lọ́rùn èyíkéyìí tẹ́ bá yàn láàyò ìrọwọ́rọsẹ̀ lẹ́ máa gbalẹ̀ yín pẹ̀lú owó péréte àǹfààní sọ díẹ̀ installmental payment ó wà lọ́dọ̀ king home property àjẹpéboko ọ̀bájìnà lákìíkò ẹ kàn sí king home property lónìí ní kushas shopping complex moniya junction off akinyele local government secretariat ìbàdàn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ zero eight zero three zero nine four three zero one three tàbí zero eight zero three three seven seven zero five one three pẹ̀lú king home property and multi-biz concept wàá kọ́lé ayọ̀ nírọ̀rùn. wípé nígbà tí jésù rí ọ̀pọ̀ ènìyàn ó gun orí òkè lọ ọ̀rẹ́ ìjọ ti gbá nípa orí òkè gbàgbà yanu tá a tọwọ́ ìjọ be prepared evangelical gbé kalẹ̀ sí olú ilé ìjọsìn wa lẹ́yìn ìbàdàn grammar school odò ọba tó sí mọ̀lẹ́tẹ́ ìbàdàn orí òkè gbàgbà yanu ibẹ̀ ni ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn ti rí tí wọ́n ṣe ìyanu ni kéèyàn di àtòbí ìyanu ni kéèyàn dọ́mọ àgbàlà níbẹ̀ ni àwọn tó kọ́kọ́ wọ ìjọba ọlọ́run àti òdodo rẹ̀ ti ń gba èyí tó kù lọ́dọ̀ ọlọ́run kí ló kù ọlá ògo ìbùkún àṣeyọrí bíborí ogun aṣògo dàgàn bíbọ́láwọ́ òkùnkùn ayé bó o ti ilẹ̀ sí àwáwí ìwọ náà máa bọ ẹ̀jẹ̀ jésù yọ fún ọmọ láúláú tó sì gba ìyanu rẹ̀ táǹkẹ́ dé gbogbo ọjọ́rú wẹ́dẹ̀sì ọ̀sọ̀ọ̀sẹ̀ ló máa ń wáyé o tí wẹ́ẹ̀sì ọ̀sẹ̀ yìí máa lágbára ẹni tó níjọba yóò bí ìjọba sàtánì wólulẹ̀ kánábùsẹ̀ bẹ̀rẹ̀ aago mẹ́sàn-án òwúrọ̀ ọ̀pọ̀ àwọn àránṣẹ́ ọlọ́run alàyè ni wọ́n bọ̀ o tẹ máwọn olórin ẹ̀mí tí wọn kì í kọ̀kọ́ kúkọ lábẹ́ ìfòròyìn bàbá wa olùgbàlejò apostle joseph dàpọ̀jọ́ general overseer telephone zero zero three three four four five one two one ní pdp evangelical church lẹ́yìn ìbàdàn grammar school odò ọba tó sì mọ̀lẹ́tẹ̀ ń bàdàn láàárọ̀ wẹ́ẹ̀sì ọ̀sẹ̀ yìí àdúrà orí òkè gbọ̀ngàn ìyanu ẹ̀mí mímọ́ báńjọ̀nù ló mu po kò yéèyàn ìlàjì táǹkì tí mo rà láì rìnrìn àjò. ìwọ lọ jásì nínú epo ọ̀wọ́n gógó àtafẹ́fẹ́ gáàsì tí ò ṣe rọ́ọ̀lù bẹ́yẹn bá lo kánà kòkó léwọ̀ nano magic fuel ní kánà gbàlódé sọ bẹ́ntì sínú epo petro tatótó ló sínú sìnínda gáàsì ẹ̀ tàbí yín kínní sínú epo jẹnẹrétọ̀ wàá fẹ̀yìntì kó wòye ìgbà àtafẹ́fẹ́ gáàsì ń fún àwọn tó ronú ẹ̀ tí gbogbo ayé fi ń jàǹfààní ẹ̀ pẹ̀lú ìdùnnú. dán magic fuel wò lónìí pẹ̀lú owó tẹ́ńbélé. ó wà nílé epo stable oil àti nílé epo nipco oil tó wà lólógún ẹrú ńbàdàn àtàwọn ilé epo míì tó ti dáàmà káàkiri ìgboro kí lẹ́yìn ilé epo yòókù ń dúró wò. gbèsè sórí nọ́mbà o zero eight zero three two nine six one eight three seven zero zero three two nine six one eight three seven tàbí kọ kànsáni shop eighteen romac shopping arcade opposite Ìbàdàn north west local government onírèké ńbàdàn nano magic fuel kánà kò gbàlódé òd dájú. òbí ta lè fọmọ ẹni tí ó bá dọjọ́ alẹ́ ní ká fún lẹ́kọ̀ọ́ tó yè kóró. Precious Cornerstone University dáyàtọ̀ láàrin àwọn ilé ẹ̀kọ́ gíga tákàkọ́ tilẹ̀ kẹ́kọ̀ọ́ yege gbàgbé ẹ̀rí tó dájú nínú àwọn degree programs bíi BSc microbiology biochemistry industrial chemistry computer science physics and electronics cyber security international relations procurement management software engineering BSc accounting business administration economics mass communication àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ìgbaniwọlé ń lọ lọ́wọ́ fún gbogbo akẹ́kọ̀ọ́ tó bá gba one forty nínú ìdánwò UTME pẹ̀lú five o level credit nínú english and mathematics àtàwọn iṣẹ́ míì láti wọlé sí one hundred level akẹ́kọ̀ọ́ tún lè wọlé sí two hundred level pẹ̀lú IJMB JUPEP A level àti OND akẹ́kọ̀ọ́ tí èsì ìdánwò UTME rẹ̀ kò bá tó one forty lè jàǹfààní JUPEP program sílé ẹ̀kọ́ yìí HND to degree conversion program tún wà lọ́dọ̀ wọn ẹ tara ṣàṣàwá gba fọ́ọ̀mù tìyín ní Precious Cornerstone University tó wà ní Garden of Victory ọláògùn òdìfẹ́ road Ìbàdàn ẹ pè wọ́n sórí zero seven zero six four two six three four one three website wọn ni www.pcu.edu.ng ng Precious Cornerstone University jẹ́ kí ìmọ̀lẹ̀ kí ó wà. ọlọ́run bàbá lọ́lá èmi màmá rí iṣẹ́ ọwọ́ rẹ̀. iṣẹ́ mi àti yanilógun ṣe lóṣù kẹta nínú pàdé májẹ̀mú alágbára yẹn. white powerful Sunday. alọ́run nípasẹ̀ pé lórí ìbáṣepọ̀ joseph Ṣáídù. Ó ṣe tó ń fẹ́ mú ìdádúró kúrò lọ́nà gbogbo èèyàn. Lọ́jọ́ Sunday third March látàgọ́ mẹ́jọ òwúrọ̀ eight a.m. The unstoppable God. Ọlọ́run tí o ṣe dádúró làkórí ti pátá yìí o. Máa mọ̀. Wá gbàgbára tógun ìdílé. Ogun agbègbè. Ogun àdàbí ò lè dádúró. Ọ̀pọ̀ àwọn tó farahàn ló pàdé ní pátá tó kọjá ti ń sọ testimony ìwọ lọ́kọ̀. Tó máa sọ̀rọ̀ ẹ̀rí ti pátá yìí lọ́jọ́ Sunday third March. Débi tí Ọlọ́run ti máa lo Prọfẹ̀t Olúfẹ́mi òní ti CSC Mọ́tẹ́tọ̀. Evangelist Lọ́ládé Adélèké àmà léwájú orin ẹ̀mí. Pásítọ̀ joseph ajájáde bàbá igi. wọ́n máa sọ tẹ́lẹ̀ lórúkọ jésù. gbogbo ẹ̀ csc igusu is assembly láti ìwòrò. bó ti ṣe ọ̀nà ìwò. ìyànà church ni ẹ máa bọ̀. opposite finland ni csc igusu is assembly wà. ní ọ̀tọ̀ yìí ni o. àṣẹ láti tẹ̀síwájú máa bàlẹ́ ìwọ náà. lórúkọ jésù. ọmọ rẹ̀ ìyá ìkókó àmọ́ kó ayọ̀ ọmọ <laughs> lára ọmọ rẹ̀ mọ́ tónítóní báyìí ah, egungun ẹ̀tún lè ṣe ló ń ta pọ́npọ́n èèyàn á jiyàn ẹ̀gbọ́n bá sọ pé àṣẹ̀ṣẹ̀ bí ni kí làṣírí ẹwà rẹ̀. wẹ́rẹ́ ni. wẹ́rẹ́. bẹ́ẹ̀ni gbẹrẹ herbal mixture ìyá ọkọ mi ló júwèé fún mi pé ohun tí àwọn ń lò láti àyébáyé nìyẹn láti ìgbà tí oyún ti dúró sí mi lára báyìí ni mo ti ń lo gbẹrẹ kókólégùn mi lè nínú oyún mo ń jẹun dáradára lọ́jọ́ ìkúnlẹ̀ mi ẹ̀wẹ̀ para lọ́mọ bọ́. àfi kébì náà yára lọ ra wẹ́rẹ́ herbal mixture. káwọn ìbejì lè bọ́ sílẹ̀ wẹ́rẹ́. àbí o. nínú oyún wẹ́rẹ́ lọ bá mi ṣe. níbi ìbímọ wẹ́rẹ́ lọ bá mi ṣe. Ah. mo rù mọ́kúnlẹ̀ eh mo sọ láyọ̀ o fẹ́rẹ́ o fẹ́rẹ́ ló bá mi ṣe. iléeṣẹ́ àjẹmíngba gbogbo ẹ̀yìn aláboyún lámọ̀ràn láti máa lọ fún antinata kẹ́ ẹ̀ máa lo oògùn yín déédéé kẹ́ ẹ̀ sì mọ́ gbàgbé wẹ́rẹ́ herbal mixture wọ́n wà lẹ́yìn young adé motors ososami junction òkè àdó ìbàdàn telephone zero nine one five four three nine nine nine nine three zero eight zero twenty six twenty six sixty eight twenty six wẹ́rẹ́ ayọ̀ abiamọ. tí o bá fẹ́ kí bá a kúrò lára rẹ̀ máa lọ sọ́ọ̀sì ẹ̀yin ọ̀rẹ́ mi mo ti ń lọlé ara ìyàwó mi ò yá lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. àtàmátàsé <laughs> o ti tún gbá bọ́ọ̀lù sáwọn àbí. ọ̀rẹ́ kò mà rí bẹ́ẹ̀ ìyàwó mi ti lọ ṣàyẹ̀wò tó fi hàn wípé ó ní àrùn ibà. a jẹ́ pé àrùn ibà ṣì ń dà yín láàmú. ó dàbí ẹni wípé o tí ì gbọ́ nípa ọ̀rẹ́ mi àtàtà. ọ̀wù ọ̀rẹ́ wo ló tún máa ní tí a kò mọ̀ nípa rẹ̀. ha ẹ̀yin ọ̀rẹ́ eléyìí tún jù yín lọ orúkọ ọ̀rẹ́ mi akíkanjú adùnbárìn ni zoxyn. mo gbọ́dọ̀ mọ ọ̀rẹ́ yìí dáadáa. <laughs> kò sí wàhálà zoxyn ni oògùn ibà tó dáa pẹ̀lú èròjà dókítà àti lumifantrin bí ọ̀rẹ́ mi zoxyn bá kọlu àrùn ibà lára ẹ á gbà kúrò níbi òrí ọ̀rẹ́ tó dáa ju zoxyn mi lọ. arákùnrin ìyẹn ni wípé o mọ̀ nípa eléyìí tó o fi tó wa létí kò burú nísìnyí tí mo ti mọ̀ ẹ jẹ́ kí n sáré lọ bá ìyàwó mi ra zoxyn. ẹ kú. iléeṣẹ́ bond chemical industries limited tó ń ṣe bọ́nàbè fún àwọn ọmọ ọwọ́ ló ń ṣe zoxyn akíkanjú ọkọ ibà ó wà ní ilé ìtajà oògùn tó wà ní agbègbè rẹ tí ara rẹ kò bá yá lẹ́yìn ọjọ́ mẹ́ta tó o ti ń lo zoxyn yára lọ rí dókítà Looking unto Jesus crusade ìsọjí ńlá lágbára tó máa wáyé ní feast of Christ Bible Church tó wà ní abẹ́bí aláwọ̀ area Ìbàdàn. ọ̀yá gbogbo ènìyàn nílẹ̀ ní òde ọ̀la oníyẹ̀rì abẹ́bí òpó yí ọ̀sà olóṣù òkè òkè sẹ́ni òkè pàdé salvation army ìdí òro èkó tẹ̀dọ̀ ìdí ìka ayẹyẹ agbẹ́jẹ́ oríta mẹ́rin agbẹ́ni ogun pa gbogbo Ìbàdàn ẹ̀túnyẹ̀yẹ máa bọ̀ ń bí sọ́jọ́ lọ́jọ́ Kingdom to Jesus crusade. Ìwọ náà wá wo Jésù kí Olúwa ṣíjú àánú rẹ̀ wọ̀ ọ́ lásìkò yìí tí gbogbo nǹkan lè kókó kó ní Nàìjíríà. Ẹ jájọ gbàdúrà níbi ìsọjí náà tó máa bẹ̀rẹ̀ lọ́jọ́ Tuesday February twenty seven títí wọ Thursday February twenty nine ọdún yìí. Nímìlí Ọlọ́run wa Christ of Christ Bible Church tó wà lẹ́gbẹ̀ẹ́ St. Joseph Abẹ́bí Aláwọ̀ eré ìlú Ìbàdàn. Aago márùn-ún ìrọ̀lẹ́ ní ìsọjí bẹ̀rẹ̀ lọ́jọ́ mẹ́tẹ̀ẹ̀ta. Prophet and pastor Mrs. Ayọ̀nìdé Oyewumi JP lórúkọ six six nine four zero tàbí zero eight zero five five three seven zero zero three four. Jesus is real, heaven is real gbogbo ọmọ ọlọ́run o ó tún ti yá o níbi àkànṣe ìpàdé àdúrà lágbára tí ọlọ́run ti máa gbé ọ̀pọ̀ onípòjìpọ̀ ẹ̀dá dìde voice of the preacher world outreach pẹ̀lú àjọṣepọ̀ christian association of nigeria yemetu bẹ̀rẹ̀ zone ẹ̀nálẹ̀ndé oníyanrìn zone pẹ̀lú àkórí ẹ̀ is lifting ìgbẹ́dìde rẹ̀ psalm seventy five six to seven crusade ìta gbangba lọ́jọ́ mẹ́ta bẹ̀rẹ̀ láti monday twenty six february sí wednesday twenty eight february ọdún twenty twenty four yìí láago mẹ́rin ìrọ̀lẹ́ lójoojúmọ́ ni o ibi tí sọjí ti máa wáyé ni òkè àrẹ junction bowers tower road òkè àrẹ ìbàdàn àwọn tí ọlọ́run máa lò ni pastor daramola nálẹ̀ndé oníyanrìn camp secretary pastor adéwálé abc olùrántí yemetu Berekan Zona Secretary, Reverend Moda Moradeka JP, Yemetu Berekan Coordinator, Pastor Dr. Olorunfemi, Nalende Oniyanrin Kan Coordinator, Reverend Dr. T.O. Morakinyo, Ibadan Land Kan Coordinator, àwọn olórin ẹ̀mí, Wumi Babalola, Idowu Fad, Dare POP, àti Kan Choir, Onísọjí tó máa gba gbogbo èèyàn lálejò ní Pastor Seun Oyewusi, Oníwàásù, níbi crusade ìta gbangba alágbára ọlọ́jọ́ mẹ́ta yìí, ìgbédìde máa tẹ̀lé ẹnu olúwa ló sọ bẹ́ẹ̀ o. gbogbo ẹ̀yin ìyẹn wá nílùú ìbàdàn. àti gbogbo ìlú tó yí ìlú ìbàdàn pọ̀. charity pi care foundation ló rán mi sí yín. wípé nínú gbogbo ẹ̀yà ara ẹ̀dá. pàtàkì lójú jẹ́. èyí ló mú àjọ charity pi care foundation. máa pe gbogbo ẹ̀yin tó bá ní àdójúkọ. àti ìpènijà. nípa ojú. láti darapọ̀ mẹ́ ètò àyẹ̀wò ojú. eléyìí tó ń lọ lọ́wọ́lọ́wọ́. tẹ́ ẹ ti ń béèrè fún. gbogbo ẹni tó bá ní àdójúkọ tàbí ìpènijà nípa ojú. ẹ darapọ̀ mẹ́ ètò àyẹ̀wò ojú yìí. pẹ̀lú one thousand naira péré owó káàdì. reading glasses wà nílẹ̀ rẹpẹtẹ. fún gbogbo ẹni tó nílò rẹ̀ lọ́fẹ̀ẹ́. ọ̀fẹ́ tún ní àyẹ̀wò. fún gbogbo ẹni tó fẹ́ jẹ àǹfààní àyẹ̀wò àti ìtọ́jú ojú yìí fún ìrọ̀rùn gbogbo olùkópa. ó yẹ ẹ máa bọ̀ ní. nọ́mbà ninety four opposite unity bank penny constant building ìyànà àgbẹ̀lẹ̀ bus stop nítòsí olówó tí fowó ṣàánú shopping complex ìwó ròdù nìbàdàn. bẹ̀rẹ̀ látago mẹ́sàn-án àárọ̀ di aago mẹ́rin ìrọ̀lẹ́ lójoojúmọ́. kúrẹ́rì àlàyé ẹ pé zero nine zero five triple four eight four four four lẹ́ẹ̀kan sí zero nine zero five triple four eight four four four ojú wa kò ní ìrẹ́lẹ́dẹ̀ wá o ìgbésẹ̀ làmí ẹ̀. Ìbàdàn ilé Olúyọ̀lé ẹ kú àmójúbà Just Right Superstore ní ìrírí ríra ohun èlò oúnjẹ tó jẹ́ ojúlówó ohun èlò inú ilé tó lálòpẹ́ ohun gbogbo tí o fẹ́ ó ti wà lárọ̀ọ́wọ́tò rẹ ní just right superstore àkóbọ̀ ìbàdàn bákan náà ni ohun èlò ilé lọ́lọ́kọ̀ òjọ̀kan ohun gbogbo tó o nílò ojú kan ló wà o nílé ìtajà just right superstore ilé ìtajà wa titun ti wà ní plot three block twenty one bashorun estate ní fẹ̀gbẹ́kẹ̀gbẹ́ westland hotel àkóbọ̀ ìbàdàn ohun gbogbo yòówù tó bá wù ọ́ eléyìí tí ó jẹ́ àlòpẹ́ báwo ló ṣe fẹ́ sí ohun èlò inú ilé oúnjẹ jíjẹ ewébẹ̀ tútù mìnìjọ̀jọ̀ gbogbo ẹ̀ pátá ló w wà ní just right superstore ẹ̀ka wa ní ìwà oòrùn gúúsù lé ní mẹ́tàléní ogún ní gbogbo ẹ̀ka wa pátá òun náà láti ń tẹ́ àwọn oníbàárà wa lọ́rùn ẹ bá wa dòwò pọ̀ ní just right superstore àkóbọ̀ ìbàdàn lónìí kẹ́ ẹ ṣàwárí ohun gbogbo tẹ́ ẹ bá ń fẹ́ lówó tí ò jára lọ a ó máa retí yín o. ọlọ́run ìgbàlà ìgbàlà mọ́sáàdì ìrìn àjò ẹ̀mí tún yá sórílẹ̀-èdè Jordan pẹ̀lú Prophet Sam Òjó ọmọlójú Jésù àtolùṣọ́àgùtàn J.A. Adélakùn bàbá ayẹwà. ọ̀pọ̀ tó ti lọ tó ti bọ̀ pẹ̀lú you fit fly ló ń kọrin ọpẹ́ gbogbo ẹni tó wá ń jàrọ̀kọ̀ láti lọ sórílẹ̀-èdè Jordan àǹfààní tún ti dé o ìrìn àjò ẹ̀mí eléyìí á tún ṣàrà ọ̀tọ̀. pẹ̀lú Prophet Sam Òjó ọmọlójú Jésù àtolùṣọ́àgùtàn J.A. Adélakùn bàbá ayẹwà àti ọ̀pọ̀ ìránṣẹ́ ọlọ́run mìíràn lájọ máa kọ́ wọ́n rìn. beginning from twenty to thirty-eighth March twenty it is a great opportunity for you to visit this site site where Jesus Christ was baptized and the place where the chariot of fire took Elijah up, among other places mentioned in the Bible. Àǹfààní eléyìí ẹ má jẹ́ kó fòyín ru o. Láti forúkọsílẹ̀, ẹ yọjú sí ọ́fíìsì yìí fi flight. Success House, Seven Up Road, Olúyọ̀lé Main Estate, Ring Road, Ibadan. Telephone zero eight zero two five two four nine two eight zero zero eight zero two five two four nine two eight zero. Another great holy pilgrimage to the kingdom of Jordan. Do not be left out. Ajá balẹ̀. wọ́n bá ń sọ pé kò sí ìrètí mọ́ hmm. sọ fún onítọ̀hún wípé kó gbẹnu ẹ̀ sọ̀hún ìrètí ń bẹ o lórílẹ̀‐èdè wa nàìjíríà adìẹ tó kù sì tún lè jẹ àgbàdo hmm. kí n la tá a fi sọ bẹ́ẹ̀ ẹ̀yin ẹ wo gbogbo òwe ìròyìn láàárọ̀ tòní hmm. wọ́n mú ìròyìn ìrètí ayọ̀ kan wọ́n mú jáde fún wa wípé ìrètí ọ̀tún renew hope wa ó ti já sọpẹ́ báyìí lọ́nà wo ni o wọ́n ní ààbọ̀ kan etí bàbá àtàwọn ìgbìmọ̀ kan bàbá ọ̀rọ̀ ń ṣàyè tí wọ́n jókòó lórí rẹ̀ ní nǹkan bí ọdún méjìlá sẹ́yìn lórílẹ̀‐èdè hmm. nàìjíríà wọ́n pàpà wú jáde o hmm. wọ́n ní àwọn tí wọ́n jókòó pẹ̀lú ọgbọ́n àti làákàyè láti wá ojútùú sí bí nàìjíríà ó ṣe dáa hmm. lásìkò ìgbà náà léè tó ṣe pé àwọn àkóso léè tó ti kọjá lọ wọn ò síwèé kàn án wọn ò fi bẹ́ẹ̀ yẹ̀wò wọn ò kọ́ bí ara sí i kí la wá gbé ìgbìmọ̀ yìí kalẹ̀ sí o àmọ́ lákòókò tá a wà yìí ọpẹ́ ni kò tí ì pẹ́ jù ọba ni kò tí ì bàjẹ́ hmm. ààrẹ wa Bọ́lá Ahmed Tinubu ó ti ní kí wọ́n gbé gbogbo àbọ̀ bàbá Steve Oronsaye ẹgbẹ́ jáde á múlò rẹ̀ torí pé yóò ṣe wọ́n láǹfààní hmm. irú àkókò tá a wà yìí àǹfààní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ jọjọ kí ni wọ́n wá kọ́ bẹ̀ ọ́ àwọn iléeṣẹ́ tó jẹ́ pé nípasẹ̀ ló ń gbọ́n owó lọ́mọ́ wa lọ́wọ́ mhm. lórílẹ̀‐èdè nàìjíríà mhm. tá a fura mhm. àbí tá a fura tá a kọbi ara sí wọ́n ń pa àwọn iléeṣẹ́ bíi méjì wọ́n ó fún pọ̀ bí yẹn bí gbà téèyàn bá ra búrẹ́dì tó wá mú àkàrà kéńgbé síbẹ̀ tẹ̀ wá fún papọ̀ iléeṣẹ́ mi ìgbélé iṣẹ́ mi mi. bẹ́ẹ̀ni àwọn míì bíi mẹ́ta darapọ̀ mọ́ dọ̀kan. ọ darapọ̀ ẹ wo hmm. bóyá ẹnu rẹ ni ó ti dùn pọ̀ jù. Ah, àfikún lọ́kàn kú ọ̀dà bọ́ọ̀bù ọ̀dàpọ̀ àwọn iléeṣẹ́ lásán ni. ẹ jẹ́ kí n jẹ́ kí n jẹ́ kí n tẹnubọ̀ wò. mo kan tí wọ́n ní FRCN àti voice of nigeria wọ́n fún papọ̀ bẹ́ẹ̀ni wọ́n fún wọn papọ̀ <laughs> ó di iléeṣẹ́ eh, ìròyìn ìjọba àpapọ̀ ẹyọ kábíyèsí kábíyèsí olódùmarè. ọdún méjìlá lẹ́yìn tí ìgbìmọ̀ Stephen Oronsaye tí wọ́n ti gbé àwọn àbá kan kalẹ̀ fún ìjọba Nàìjíríà wọ́n ní bó tiẹ̀ jẹ́ pé aláǹtakùn àti eruku ó ti bo fáìlì ohun bíi kàzí nǹkan ah. síbẹ̀ Abọ́ládé hmm. lẹ́yìn ọdún méjìlá wọ́n ní wọ́n padà wú fáìlì ohun bóde hmm. wọ́n gbọ́n bẹ́ẹ̀ ni ìjọba Tinubu ní ẹjá bẹ̀rẹ̀ àmúṣe báyìí pàápàá gbogbo àwọn àbá eléyìí tí ìgbìmọ̀ ìránṣayè tí wọ́n dá látàrí bẹ́ẹ̀ iléeṣẹ́ lájọ-lájọ ìjọba àpapọ̀ bíi mọ́kàndín ní ọgbọ̀n twenty nine government agencies wọ́n ní wọ́n ti dà wọ́n pọ̀ <laughs> bẹ́ẹ̀ ni àwọn ẹ̀ka iléeṣẹ́ parastatals bíi mẹ́jọ wọ́n ní ìgbésẹ̀ ó ti gbé mì hmm. bẹ́ẹ̀ ni o wọ́n ní àwọn agencies àwọn iléeṣẹ́ àjọ ìjọba bíi mẹ́rin kan òun náà ni wọ́n ó kàǹgára wọn kúrò níbi tí wọ́n láwọn ti jẹ́ńjẹ́ ń sì tí wọ́n padà sí mínísítírì tí yọ̀ọ̀mọ̀ supervise wọn wọ́n ti wọ́n sún wọn kì hmm. bọ́ọ̀ bá gbọ́ kónú kóónú mm, mm. wọn ní kí ọ wá kóónú. kódà wọ́n sọ wípé àwọn òṣìṣẹ́ tí ń bẹ láwọn mm. ilé iṣẹ́ kọ̀ọ̀kan lájọ lájọ yìí wọn ò ní pàdánù iṣẹ́ wọn. irọ́ o iṣẹ́ ọ̀bọ. iṣẹ́ ọ̀bọ lọ́wọ́ wọn. wọ́n wá tún sọ ìròyìn ayọ̀ kan wípé àwọn ọ̀dọ́ tí ò níṣẹ́ lọ́wọ́ mm-hmm. lórílẹ̀‐èdè nàìjíríà wọ́n mọ̀ fún ọ ní nǹkan pé gbà má mm-hmm gbà fi mú kọ́. Hmm. owó kébi mọ́ pakùn. kébi mọ́ pakùn fún hmm. àwọn ọ̀dọ́ lọ́nà hmm. wo ni wọ́n gbà ọ́ wọ́n ti sọ ọ́ wọ́n ní ẹni tí ọba jàǹfààní rẹ̀ ó ní NIN ó ní BVN lọ́ba tán ah, ọkàn gbọ́ tó lólo nínú àkáǹtì rẹ̀. adúpẹ́ ọlọ́ yes ìyẹn a ti gbé sí yín ní etí gbọ́ ẹ ti mọ bó ṣe wà sí. káwọnú ròyìn lọ ní sàn-sàn ìrìn tó kù báyìí ẹ jẹ́ kí n mú àkọ́kọ́ yìí níbi tí ẹgbẹ́ àwọn tí ń jà fún ẹ̀tọ́ ìlú civil society organizations àwọn náà fọ̀n mú tán o wọ́n ní ìgbé ayé ó ti nira púpọ̀ jù ní àwọn ìpínlẹ̀ kọ̀ọ̀kan lórílẹ̀‐èdè nàìjíríà tí kì í bá tiẹ̀ ṣe gbogbo ìpínlẹ̀ ta ni wọ́n dákọ̀ ìpínlẹ̀ èkó mhm. ìpínlẹ̀ èdó mhm. ìpínlẹ̀ ọ̀ṣun àtàwọn ìpínlẹ̀ léyìí tí ẹ̀yin náà ti ń rò pé wọ́n dákọ̀ mọ́ bíi ọ̀pọ̀lọpọ̀ àwọn ajàfẹ́tọ̀ ọmọ ènìyàn bíi ti ń bẹnu ìwé àwọn ajàfẹ́tọ̀ ọmọ ènìyàn náà ni wọ́n ti ń sọ wípé àwọn ò ní gbà ọ́ kí nǹkan ọmọ lọ báyìí ká wá fi ọwọ́ lẹ́rán ní orílẹ̀-èdè nàìjíríà pàápàá àwọn tí wọ́n parojọ sí ìpínlẹ̀ èkó gangan ni wọ́n sọ tẹ̀hónú tẹ̀hónú ni wípé ìgbé ayé ó dàbí ẹni pé ó ti ń nira jù ní orílẹ̀-èdè wa ní nàìjíríà bákan náà wọ́n tún rí àwọn kan náà tí wọ́n kórajọ ní ìpínlẹ̀ èdó àti ní ìpínlẹ̀ Ọ̀ṣun níbi tí àwọn tó ń fi hàn yìí tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní lọ lọ́wọ́ ọ̀wọ́ ní ojú òpópónà pẹ̀lú àwọn ìwé ìléwọ́ lẹ́yìn tí wọ́n kọ oríṣiríṣi nǹkan sí níbẹ̀ àmọ́ gbogbo ẹ̀ lórí ebi iná lọ dálé o àwọn ẹgbẹ́ wọ̀nyí ló sọ pé ní tí òdò mọ́ni nínú ni o bí ọrọ̀ ajé bó ṣe ń gé wa jẹ lórílẹ̀‐èdè wa Nàìjíríà yìí oníkódà pa níbi tó dé dúró báyìí kọ́mọ́tì ìnáwó máa mú okùn ẹ̀mí lọ ni o wọ́n ní ní ìpínlẹ̀ èkó àwọn tó ń fi ẹ̀hónú hàn yìí ni a sọ pé tòun ti bí iléeṣẹ́ ọlọ́pàá tó ti fọ̀hún wọ́n ní ọ̀gá ọlọ́pàá lẹ́kọ̀ọ́ adégòkè fayọ̀adé tó ń kìlọ̀ fún ẹ pé ẹ sọ́ra sí o ẹ sọ́ra sí o wọ́n ní wọ́n kàn sọ asukọ́ o lòbí tòní àwọn tó ń fi ẹ̀hónú hàn yìí wọ́n ní a rí wọn pẹ̀lú ìwé ìléwọ́ ní ojú ẹlẹ́gba ní abẹ́ bíríìjì tí gbogbo wọn náà wọ́n ń kọrin arò níbẹ̀ bí ọmọ tí ò rí ìyá rẹ̀ wọ́n ní bí wọ́n ṣe ń tò lọ́wọ́ ọ̀wọ́ yìí ní a lọ sọ́nà Maryland àwọn ọlọ́pàá náà wọn lọ́lọ́pàá tún dúró tì wọ́n pé bọ́yá ẹnìkan àfẹ́ kọjá ààyè nígbà tí ọmọ sọ̀rọ̀ ẹni tí ó jẹ́ alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkó Benjamin Hundeyin náà ni ó sọ pé àwọn èèyàn wọ̀nyí wọ́n ṣe dáadáa o kódà wọn ò dí lílọ bíbọ̀ ọkọ̀ ní ọwọ́ bíi ti òkè ọmọ ó fi kún pé àwọn ọlọ́pàá làwọn sọ pé kí wọ́n lọ rèé gbárùkù ti àwọn èèyàn yìí wọ́n mọ̀jẹ̀ kí ẹnikẹ́ni kọ́ lọ rèé kọjá ààyè báyìí o torí pé ó ṣeé ṣe káwọn ọmọ gànfè wọn ó lo àǹfààní èyí láti da ìlú rò ó sọ pé gbogbo nǹkan ìlọlọ ní ìrọ̀wọ́ àti ìrọsẹ̀ kódà àwọn tó wá fẹ̀hónú hàn gan wọn ni wọ́n sì ti túká wọn lọ sí ilé oníkálukú wọn láì sí àkọsílẹ̀ pé wàhálà bẹ́ sílẹ̀ níbikíbi ní ìpínlẹ̀ Edo àti ní ìpínlẹ̀ Ọ̀ṣun wọn ní àwọn èèyàn tó jẹ ọmọ ẹgbẹ́ ajàfẹ́tọ̀ ìlú wọ̀nyí náà ni wọ́n dá sí ìgboro tó jẹ́ pé wọ́n pọ̀ débi pé ó kọjá àfiẹnusọ àmọ́ orin kí làwọn náà ń kọ orin ebi ń pa wá náà ni o àwọn èèyàn wọ̀nyí wọ́n ní ẹ̀rí wọn lọ́pọ̀lọpọ̀ àwọn ìpínlẹ̀ wọ́n ní wọ́n rí ẹ̀ ní ìpínlẹ̀ Ẹdó ìpínlẹ̀ Ọ̀ṣun ìpínlẹ̀ káàkiri ilẹ̀ káàrò òjìrè mbì yìí wọ́n ní ní Benin àwọn tí wọ́n ń fẹ̀hónú yìí wọ́n lọ sí King Square ní Apapava Road ní ìpínlẹ̀ Ẹdó lọ́hùn-ún wọ́n ní ẹni tó ń díje fún ipò gómìnà ní ibẹ̀ New Nigeria People's Party governorship candidate ní September four wọ́n ní uh, Dr. Azeme Azena ni wọ́n rí pẹ̀lú àwọn èèyàn tó ń fi ẹ̀hónú hàn yìí ní ìlú Benin pẹ̀lú bí wọ́n ṣe ń ké sí ìjọba pé ẹ dákun ẹ mọ̀ sọ pé ẹ̀rí wa ẹ wo ebi bó ṣe ń hàn wá lè mọ̀ tán ní Òṣogbo àwọn olùgbé àwọn náà bọ́ sí ojú ọ̀nà tí àwọn náà lọ fi ẹ̀hónú hàn láti sọ fún ìjọba pé ebi ń pa wá o wọ́n ní ẹgbẹ́ òṣìṣẹ́ náà ló ṣe àkójọpọ̀ bí àwọn èèyàn ṣe lọ́ọ́ fi ẹ̀hónú hàn ní ìpínlẹ̀ Ọ̀ṣun bákan náà wọ́n ní a wọn ní ojú ọ̀nà Nelson Mandela Freedom Park ní Òṣogbo láti nǹkan bí ọwọ́ aago mẹ́sàn-án ni wọ́n ti débẹ̀ táwọn náà tún gbé ìwé ibi ń pa wá tí wọ́n gbé ní ọ̀wọ́ ìròyìn ọ̀hún pọ̀ rẹpẹtẹ ni lójú ìwé kejì ti Nigerian Tribune tí wọ́n kọ sí láàárọ̀ tòní. ẹ̀yìn iléeṣẹ́ ọlọ́pàá ti kó àwọn ọlọ́pàá dìgbòlùjà wọ́n ti kó wọn lọ sáwọn ibi tó ṣe pàtàkì ṣe pàtàkì látàrí bẹ́gbẹ́ NLC ṣe sọ pé òní làwọn bẹ̀rẹ̀ ìfẹ̀hónú hàn protest eléyìí tí ó mì ìgboro tìtì tìtì tìtìtìtì hmm, iléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀ yìí àwọn náà ni wọ́n ti kìlọ̀ fún àwọn lẹ́gbẹ́lẹ́gbẹ́ lọ́gbàlọ́gbà pátá tí ń bẹ lábẹ́ àbúradà ẹgbẹ́ òṣìṣẹ́ tí wọ́n pé àwọn ó bẹ̀rẹ̀ ìfẹ̀hónú hàn alágbára yíkáyíká nàìjíríà láti òní lọ bí ẹgbẹ́ NLC Nigeria Labour Congress àwọn ni wọ́n ti kọ́ kéde ṣáájú òní wípé àwọn ti ń peyamọ́ ètò ìfẹ̀hónúhàn kan tí ó mì gbòòrò jìgìjìgìjìgì àwọn ti ń peyamọ́ ẹ̀ sílẹ̀ o kódà wọ́n lónìí tí ìṣọjọ́ ọ̀ṣẹ́gun òun náà ni kinní ọ̀hún ó bẹ̀rẹ̀ bí wọ́n ṣe ń lérí lẹ́ka eléyìí òun nígun tiwọn bẹ́ẹ̀ lágbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá Nàìjíríà olúmúyíwá adéjọbí òun náà ni ó fi àná tí í ṣe ọjọ́ ajé monday kìlọ̀ pé iléeṣẹ́ ọlọ́pàá kò ní í wo gbogbo n tó bá lè dá wàhálà sílẹ̀ níran kí ìlú ọ̀dàrú o fún ìdí èyí wọ́n ní iléeṣẹ́ ọlọ́pàá àtàwọn aláṣẹ ẹbẹ̀hún náà ni wọ́n ti tètè pé àwọn lọ́gàálọ́gàá lẹ́ka ibùdó iléeṣẹ́ ọlọ́pàá gbogbo pé kí wọ́n mójútó ètò ààbò kọ́fọ́n kankan ọmọ fìrùnàgbà kankan pínpín bíi ti wọlé ọmọ lágbègbè kówá yàtọ̀ sí eléyìí iléeṣẹ́ ààrẹ presidency àtàwọn aláṣẹ ọlọ́pàá ọjọ́ àìkú sunday tó kọjá òun ni wọ́n kìlọ̀ fún nlc pé kí nlc kí wọ́n dákun kí wọ́n má da omi àlàáfíà ìlú rú o torí pé àwùjọ nàìjíríà lásìkò yìí gan bíi nǹkan ẹlẹgẹ́ tó farajọ ẹyin tútù òun náà ni kí wọ́n má jẹ́ kí nǹkan ṣe àlàáfíà eléyìí tí ó ti jẹ́ ẹlẹgẹ́ gan kalẹ̀ yàtọ̀ sí eléyìí ṣe rí ìfẹ̀hónúhàn eléyìí tí NSC ń pe yamọ rẹ̀ fóònù un wọ́n ní àwọn lẹ́gbẹ́lẹ́gbẹ́ lọ́gbàlọ́gbà àwùjọ ajàfẹ́tọ̀ọ́ bíi moundin ní àádọ́rin sixty five civil society groups ni wọ́n ti sọ pé àwọn o àti TUC àwọn ọ̀lọ́wọ́ nínú ti NLC tí wọ́n fẹ́ ṣe lónìí àmọ́ ààrẹ fún NLC Joe Ajaero òun sì ń sọ pé à ah, òròmọ́sọ̀kò òròmọ́sọ̀kò dẹ́ ń kọ lórin lórí ọwọ́ ara yín ni okò tí òrò mú lọ́wọ́ yìí sì sọ ni àwọn ti pe amọ̀ ètò sílẹ̀ tẹ́lẹ̀ ìpinnu àwọn òsì ní omi èésàn kó bojú wẹ̀yìn ó ní ìpinnu àwọn yìí torí pé kò lè mọ já àwọn jẹ káwọn máa díbọ́n bí ìgbà tí ń yún àwọn lásán wọ́n ní ẹ bí ètò ọrọ̀ ajé nàìjíríà bó ṣe dà kalẹ̀ yìí ó ti mú kí ìgbésí ayé ọ̀nira gbà fún ọmọ nàìjíríà èyí ń kan awogedengbe wọ́n ní títún dun àwọn táwọn ó torí ẹ̀ fẹ̀hónú hàn òun náà ni pé ìjọba nàìjíríà ti kọ̀ láti má déhùn ṣẹ àwọn àdéhùn kan táwọn jọ tọwọ́ bọ̀ lọ́jọ́ kejì oṣù kẹwàá ọdún 2023 october 2nd ọdún tó lọ wọ́n ní nígbà tíjọba tí wọ́n yọ owó ìrànwọ́ lórí subsidy tí í ṣe owó ìrànwọ́ lórí epo bẹntiró tí wọ́n yọ lága àwọn jọ wọnú àdéhùn kan náà di bá a ṣe ń sọ̀rọ̀ àwọn ọ̀gbọ́ pa àwọn ọ̀gbọ́ po ìmúṣẹ àdéhùn ọ̀hún fún ìdí èyí à ń bọ́ sí ìgboro a ó bọ́ sí ìgboro a ó sì fẹ̀hónú hàn tí ìlú omi tìtìtìtì ìròyìn yẹn ojú ìwé kọkàndín ní ọgbọ̀n page twenty nine punch tó jáde lóòrọ̀ yìí. ọ̀yà ẹ jẹ́ ká tó jọ rìnrìn àjò wọnú ìwé ìròyìn Nigerian Tribune níbi tí wọ́n kọ eléyìí sí o láti ọ̀dọ̀ Afẹ́nifẹ́re ni o wọ́n ní kò tọ́ o kò sì yẹ káwọn kan mọ̀ sọ pé kí ìran Yorùbá kọ́mọ̀ kópa nínú ìfẹ̀hónúhàn lórí bí ìta ṣe rí yìí ẹgbẹ́ afẹ́nifẹ́re wọ́n ti ní àwọn takété sí àwọn tí ń pè pé kí ìran yorùbá kí wọ́n má darapọ̀ mọ́ ìfẹ̀hónúhàn etí ẹgbẹ́ òṣìṣẹ́ nigeria labour congress tó pè láti lè sọ fún ìṣàkóso bọ́lá tinubu pé ìlú ọ̀rọ̀ gbọ́ inú àtẹ̀jáde etí akọ̀wé ìpolongo lápapọ̀ tó fi síta lórúkọ ẹgbẹ́ afẹ́nifẹ́re ọ̀gbẹ́ni gbẹ̀gà adéjúmọ̀ níbẹ̀ ni wọ́n ti ṣe àlàyé pé kí ló dé gan kí ni wọ́n rò débẹ̀ tí wọ́n fi sọ pé kọ́mọ Yorùbá kankan kọ́mọ lọ́wọ́ òun nínú ìfẹ́ ẹ̀hónú hàn láti lè sọ fún ìjọba wípé ebi ń pa ìlú wọ́n ṣe àlàyé wípé ẹgbẹ́ Afẹ́nifẹ́re láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ làwọn ti máa ń lọ́wọ́ nínú ìfẹ̀hónú hàn táwọn sì fi ọwọ́ sí pé bí orí bá ń ta aráàlú káràlú ó pariwo sí ìta kódà láti ayé olóyè Ọbáfẹ́mi Awólọ́wọ̀ ni wọ́n lẹ́yìn ọ̀ràn tì ní ọdún 1946 sí ọdún 1949 ìyẹn tá a jọ múlẹ̀ ìní ńlọrùn wọ́n ṣe àlàyé o wípé pẹ̀lú bí ìta ṣe wá rí yìí ó yẹ ká lè ran ilé tí pé Tinubu gangan fúnra rẹ̀ kí gbàgbàkúgbà ó ní bí nǹkan bá rò pẹ́rẹ́bẹ̀ nígbà tí ò tí ì di ààrẹ òní ọ̀ṣáájú ẹ ti gbàgbé lọ́dún 2012 ní àkókò Jonathan tí wọ́n ní wọ́n yọ sọ́bsidì kó Tinubu ló ṣáájú wọ́n ní lákòókò tí Boko Haram tí wọ́n bẹ̀rẹ̀ wàhálà wọn báyìí àti jí tí wọ́n jí àwọn ọmọ Chibok tí wọ́n jí wọn gbé lọ à ń gbọ́ ohun Tinubu gbọmọ gbọmọ gbọmọ gbọmọ báyìí ni kí lọ wá dé o erin kú mọ̀gúnù fi jẹ hmm. ẹ̀fọn kú mọ̀gúnù fi jẹ mọ̀gúnù hmm. wá kú ẹni kọ́mọ́ rẹ̀ ń jọ wàá jẹ kò yẹ kó rí bẹ́ẹ̀ o hmm. ẹ má fi àbòsí kún ọ̀rọ̀ yìí la Afẹ́nifẹ́re kọ ọmọ ẹnu ìwé ìròyìn ti Nigerian Tribune tó jáde láàrin a gbọ́dọ̀ hóṣù désàlẹ̀ kòkò lórí tí wọ́n kọ yìí. ètò ohun náà ní í jóun lórí elébídé TUC ti sọ fúnjọba Nàìjíríà pé àmélòó mẹ́ta ẹ jẹ́ jẹ́ àgbé oúnjẹ wọlé láti ilẹ̀ òkèrè ẹ fààyè gba importation of oúnjẹ o ebi o ebi o TUC ni wọ́n sọ bẹ́ẹ̀ ẹgbẹ́ òṣìṣẹ́ tó jẹ́ iye kan ẹgbẹ́ òṣìṣẹ́ tá a mọ̀ tẹ́lẹ̀ NLC TUC nù wọ́n ti sọ fún ààrẹ Bọ́lá Tinubu pé a a a ebi ń pani ọlọ́sẹ̀ ń polówó àfọdúnṣe ká mọ̀ fọ́ta ni ẹ dákun ẹ jẹ́ agbóúnjẹ wọlé láti ilẹ̀ òkèèrè importation of food ó ṣe kókó lásìkò yìí kí ebi ọmọ lu àwọn ọmọ Nàìjíríà pa tan yanyan TUC ni wọ́n fẹ̀sùn kàn pé àwọn alábòsí arítẹnimọ̀ wítọ́fà páàdì bo tí ọmọlẹ̀ àwọn àjọ àgbáyé kan bíi International Monetary Fund IMF bíi báńkì àgbáyé World Bank àwọn ni wọ́n ń bẹ nídìí bí nǹkan ṣe wọ́n ní ìwọ̀nkúwọ̀n ní orílẹ̀-èdè Nàìjíríà látàrí ìmọ̀ràn bú tí wọ́n fún àwọn aláṣẹ ilẹ̀ yìí lábẹ́ Tinubu pé kí wọ́n yọ sọ́bsidì wọ́n yọ tán nísìn ẹnì kan ló mọ̀ ẹnì kan ló mọ̀ ọmọ Nàìjíríà òun náà ni ti ń ṣe wá bẹ́ẹ̀ báńkì àgbáyé àti imf làwọn fọwọ́ lẹ́rán ní wọ́n bù kẹ́ tí wọ́n ràdí mọ́lẹ̀ wọ̀ṣin bí ọbẹ̀ inú páànù láìsọ nǹkan kan báyìí nísìnyí o ẹni tọkàn lọ́mọ ẹgbẹ́ òṣìṣẹ́ TUC ní kí ààrẹ bọ́lá tinubu kí wọ́n má jẹ́ kí ẹnikẹ́ni kọ́rọ̀ lu bábúwáyà nípa ọ̀rọ̀ nàìjíríà kí wọ́n má fààyè gba àwọn àjọ àgbáyé yìí láti ṣì wọ́n ní ọ̀nà lórí ọ̀rọ̀ ọmọ nàìjíríà o torí wípé nígbà tí ó bá délẹ̀ tán ọ̀dàálẹ̀ sá lọ lọ́mọ aráyé abánidá kò sì ní bá a ní débẹ̀. ọ̀dàálẹ̀ dáálé. <laughs> Eh, èmi ti fi yín okun ọ̀dàálẹ̀ sá lọ hmm. lọ́mọ aráyé ojú ìwé kẹẹ̀ẹ́dọ́gbọ̀n òun náà ni ìròyìn yẹn ti ń sọ fọ́nà fún mi pé ọ̀nà fún mi àgòyà. ọ̀dà wọ́n ní bọ́ láyọ̀ òṣèkà bọ́ ọ bá rí kú ọ̀gá ò sòótọ́ ò ẹ̀ wò òótọ́ ti bẹ̀ sí lékè báyìí o òdodo náà sì ń lékè ní ìpínlẹ̀ Kogi lọ́hùn-ún níbi tí gómìnà wọn alhaji ahmed usman ododo tó ti ń sọ̀rọ̀ wípé a láyé láyé pọ̀ngbá òun nígbàgbàkúgbà ọ̀ wípé ẹnìkan tó jẹ́ alága àjọba àbílẹ̀ kan ní ọ̀dọ̀ wọn ń bẹ̀ òfú kọ́ ni wọ́n pè bẹ́ẹ̀ ná wọ́n ní azan atawodi iná ni wọ́n sọ pé kí wọ́n yọ kúò ní orí àga kẹ́ni wọ́n lọ darí palliative gba bí ó wù ú lọ bákan náà ara kayo ok wọ́n ní bákan náà gómìnà náà ló ti buwọ́lù pé kí wọ́n yan Musa Mohammed Lawa kí wọ́n fi sí ipò wọ́n jírọ̀ rẹ̀ lẹ́yìn ọ̀sọ́ka gẹ́gẹ́ bí ìwé ìròyìn Nigerian Tribune bí wọ́n ṣe kọ ọ́ wọ́n sọ pé alága tí wọ́n ní kó kúrò lórí àga yìí ìlọ darí àwọn palliative àwọn nǹkan tí wọ́n fẹ́ kára ó fi de àwọn èèyàn ní ìjọba àbílẹ̀ rẹ̀ ọgbẹ̀gbà bíi tó wù ú o inú àtẹ̀jáde èyí tí akọ̀wé ìjọba ní ìpínlẹ̀ Kogi tó fi síta Fọláṣadé Ayọ̀adé ó sọ pé àtàódì àti àwọn yòókù rẹ̀ tó bá wà jẹ́ ìsọ̀ǹgbẹ̀ gbogbo ntọ́jẹ́ dúkìá ìjọba tí ń bẹ lọ́wọ́ rẹ̀ wọn kò lẹ̀ fún kanṣu o. kápẹ́lẹ́ èèyàn náà ṣẹ̀ ẹ̀ṣẹ̀ rẹ̀ gómìnà ni máa yọ alága kanṣu tó bá ṣẹ̀ ni so ẹ̀yin amòfin ẹ̀yin tí ẹ jẹ́ lọ́ọ̀yà ẹ̀yin ni ẹ lòfin o <laughs> oníròyìn lásán làwa o mọ̀kànfẹ́ béèrè ni pé ṣé bí alága kanṣu bá ṣẹ̀ ntí wí òfin sọ náà ni pé tààrà. káti ẹ̀ tó máa sọ yùn. gómìnà ẹ̀ka tó máa sọ kọfàyọ lága pé kí òfin sọ hmm. ṣé n tẹ́ n tá wí tó ṣe sọdá. ó náà mọ sọ mo ní àti sọ àbí ọba máa náà nílé ìgbìmọ̀ asòfin. ok o. ah what are you telling me. ok o. nbí alága kanṣu náà wọ́n ní àwọn eh, honourable lawmakers tiwọn. o ti gbàgbé pé eh, àtọ̀nẹ́rẹ́bù lawmakers àtàlága gómìnà lọ́gá wọn bẹ́ẹ̀ ni ààrẹ náà lọ́gá gómìnà ṣé ààrẹ lè yọ gómìnà láì ṣe pé wọ́n declare state of emergency ní state kan. ìmí ló tún sọ òun. <laughs> Ah, Abọ́ládé ìwé òfin kẹnu. àjà balẹ̀. ìrìnàjò ẹ̀mí tún yá sórílẹ̀-èdè Jordan pẹ̀lú prọfẹsọ Sam Òjó ọmọlójú Jésù àtolùṣọ́ àgùntàn J.A. Adélakùn bàbá Ayẹwà ọ̀pọ̀ tó ti lọ tó ti bọ̀ pẹ̀lú You Fit Fly ló ń kọrin ọpẹ́ gbogbo ẹni tó wá ń jàrọ̀kọ̀ láti lọ sórílẹ̀-èdè Jordan àǹfààní tó ti dé o ìrìn àjò ẹ̀mí eléyìí á tún ṣàrà ọ̀tọ̀ pẹ̀lú prọfẹsọ Sam Òjó ọmọlójú Jésù àtolùṣọ́ àgùntàn J.A. Adélakùn bàbá Ayẹwà àti ọ̀pọ̀ ìránṣẹ́ Ọlọ́run mìíràn lájọ máa beginning from twenty to thirty eight March twenty It is a great opportunity for you to visit the site where Jesus Christ was baptized, and the place where the chariot of fire took Elijah up, among other places mentioned in the Bible. Àǹfààní eléyìí ẹ má jẹ́ kó fò yín rú o. Láti forúkọsílẹ̀, ẹ yọjú sí ọ́fíìsì yìí fi flat. Success House, Seven Up Road, Olúyọ̀lé Main Estate, Ring Road, Ibadan. Telephone zero eight zero two five two four nine two eight zero zero eight zero two five two four nine two eight zero. Another great holy pilgrimage to the kingdom of Jordan. Do not be left out. bẹ́ẹ̀ òru ṣàràfàjì ni mo tún ti dé Fresh FM one oh five point nine náà ni n kì í tó ń bẹ ní challenge nílé orin wọn lè kú àmójú bá oṣù ramadana ẹ̀mí wá ṣèkú pọ̀lọ̀ lánàá bí mo hàn mọ́. ìlàlí a máa mọ̀ inṣàlá ìlàlí a máa mọ̀ inṣàlá àwa tá à ń tẹ́lẹ̀ tí òjíṣẹ́ ńlá iwájú làwọn máa lọ àwọn láti ṣonígbọ̀wọ́ ọ̀kan òjọ̀kan àwọn ètò wa nínú oṣù Ramadan níkànnì Fresh one oh five point nine FM ẹ̀yọ̀jú sálága ìgbìmọ̀ Ramadan olùdarí ètò gbogbo tó ń jáde ní Fresh FM ilé orin Music House Challenge Ìbàdàn tàbí kẹ́ ẹ pé zero eight zero two three two five five one zero nine tàbí zero seven zero one five nine four five one one five ìlàlẹ̀ àmàm inshallah. ìlérí olúwa ó ṣẹ́nu ayé rẹ̀ ó dájú ìlérí olúwa àmọ́ ni ó ṣẹ́ bẹ́ẹ̀ ni nítorí ọba tí ipa májẹ̀mú mọ́ ni èrèdí nìyí tó fi ṣe pàtàkì kájọ lọ pàdé ẹni ogbó ìgbàanì níbi ìpàdé àdúrà olóṣooṣù the almighty god ọlọ́run alágbára ti babalọ́lá kàǹpù kejì arákejì tó máa ń wáyé ní jímọ̀ àkọ́kọ́ oṣooṣù ọlọ́run tí ipa májẹ̀mú mọ́ ń là ẹ̀ àkànṣe àrò ọ̀tọ̀ ló máa jẹ́ bí májẹ̀mú ìbápàdé méjì á ṣe parapọ̀ ṣọ̀kan ṣoṣo ṣiṣẹ́ agbára ìyàsọ́tọ̀ tẹ́ni ti gbà àánú tó tayọ látọ̀gbọ́ olúwa aago mẹ́sàn-án òwúrọ̀ friday yìí ni ó bẹ̀rẹ̀ tọ̀sán laago mẹ́ta àti sóòru bẹ̀rẹ̀ laago mọ́kànlá alẹ́ níbi tọ́lọ́run á lo ọ̀pọ̀ àwọn ikọ̀ rẹ̀ bíi prophet ayo daniel camp coordinator tí wọ́n á tún jẹ́ olùgbàlejò prophet ezekiel olúbọyọ̀ ládèjì ajínrere àgbàjọ apostoli ti kristi àtàwọn míì ọ̀pọ̀ àwọn olórin ẹ̀mí bíi evangelist bọ́sẹ̀dé adéìwà àtàwọn míì á wà ńbẹ̀ babalọlá memorial international miracle camp ìkejì arákejì ló ti máa wáyé o ní friday ọ̀sẹ̀ yìí jájọ pàdé ńbẹ̀ fún májẹ̀mú ọ̀tun ti yí ayé ẹni padà sí rere gbàgede ògbìnà ńbàdàn nígbà tí baálé ẹlẹ́yẹlé asípa jóbíàrè evangelist olóyè rẹ̀mí adéròjú lábẹ́ àṣẹ bàbá olùbàdàn ilẹ̀ ìbàdàn his imperial majesty ọba doctor senator mahood ọlálẹ́kan balógun ali òkúmádé kejì bá ń fi àwọn èèyàn bíi iyùn bíi ìdẹ́jọyè ọ̀yásáwì àṣípa jóbíàrè ọ̀kan pàtàkì nínú ilé ọlá ńbàdàn tọ́jà jagunjagun lára àwọn tọ́tẹ̀ ìbàdàn ló ní í ṣe àwọn orí adé ń kàlẹ̀ ọjọ́ náà stanley odidi chief mrs tawa kálítù sàrà muhammadin nali lalago obìnrin àlejò pàtàkì ọ̀nàrẹ́bù rahman ọ̀làrẹ̀wájú adépọ̀jù alága ìbàdàn north west local government olóyè masud ajiwe mọ́gàjí asípa adóbíàrè aago mẹ́wàá gééré lẹ́tọ̀ ọ́ bẹ̀rẹ̀ lálàmísì ọjọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù kejì ọdún yìí ni ó nínú ọgbà tctc ẹlẹ́yẹlé ìbàdàn evangelist chief remi, adéròjú baálẹ̀ ẹlẹ́yẹlé asípa adóbíàrè àtolórí wọn yóò gba gbogbo èèyàn lálejò ọmọ ṣe ni ń ò ṣe ni níbi rẹ̀ sànú òróǹfọ́lú adóbíàrè abẹ́bẹ́lúbẹ́ jàǹpalà chief mrs ramata ààrẹ ìyálọ́jà ẹlẹ́yẹlé ayé ló ń kéde lórúkọ gbogbo ẹbí àṣìpa àdóbíàrè. ogun ayé ni ẹ máa wọlé lọ. iṣẹ́ agbára fún ìdá ti jù sílẹ̀. yóò tún ṣe lóru mẹ́ta tó parí ìrìn àjò. oṣù kejì yóò. three days powerful vigil. àkórí ẹ̀. ogun kì í ṣe ìpín mi. ọlọ́run tó pe wòlíì obìnrin rẹ̀ bí kálá jésù. ó ti tó fẹ́ sọ ẹrù ogun kalẹ̀ lórí onímọ̀jìkọ èèyàn. ẹ̀mí àwọn wòlíì ti dẹ́sẹ̀ dùn. ó fẹ́ fi ọ̀rọ̀ rẹ̀ ṣèyanu yí ìtàn rẹ̀ padà. ọlọ́run ni mo bá lè fara hàn. nínú ìrìn àjò àdúrà òru mẹ́ta tó parí ìrìn àjò oṣù kejì. ó ní fọ́gùn ìrìn àjò twenty twenty four. ọlọ́run fẹ́ lo ìfàmì òróró yẹn rẹ̀ lórí. prophet sunday babatunde wonderful. prophet doctor a amos adéyẹrí rọba yínká jayọlá bàbá amúgbàgbọ́ àwọn olórí ẹ̀mí alábísí fatókun òdòdó ayọ̀ ọ̀pẹ́yẹmí ọlá jésù prophetess rebecca ọlá jésù yóò máa sọ tẹ́lẹ̀ lórúkọ jésù oníbojúkọ ó máa gba ìtúsílẹ̀ látọjọ́ tuesday twenty seven bíi thursday twenty nine february láago mọ́kànlá alẹ́ lójoojúmọ́ eleven pm gbogbo àìní ìjọ cac joy of salvation ayọ̀ ìgbàlà tó wà ní àánú olúwapọ̀ area arówóná bus stop làmúlòkó ìbàdàn láàrin òru mẹ́tẹ̀ẹ̀ta yìí a máa jájà kankan lọ́rùn rẹ̀ inú ayọ̀ àti ìrọ̀rùn ìwà arìnrìn ọdún twenty twenty four. ọ̀sẹ̀ yìí ni o Neptune Solar Day. Òkùnkùn parada. Yes, this week Neptune Solar Energy is ready to teach you CCTV installation, building of solar generator from scratch, solar inverter installation. The three will be learned within one month. Oṣù kan péré la ó fi kọ́ yín bá a ti ṣe solar generator látilẹ̀, bá a ti ṣe solar sínú ilé, àti bá a ti ṣe CCTV. Ẹ ó sì mọ̀ dájú. Ẹ kàn sí Neptune Solar Energy ní GAF complex lẹ́gbẹ̀ẹ́ Keto filling station ní Orogun junction ní Ìbàdàn. Ẹ pè Neptune. Neptune Solar zero nine zero three two one five five nine four seven lẹ́ẹ̀kan sí zero nine zero three two one five five nine four seven. ẹ sì lè pe Neptune Solar bóyá ẹ fẹ́ ṣe CCTV sílé àbí síbi iṣẹ́ yín bóyá ẹ̀yin náà fẹ́ ṣe iná tó ń lo ìtànṣán oòrùn táyé ń pè ní solar ẹ pè wọ́n ẹ sì rí i pé òkùnkùn yọ parada Neptune Solar Energy dé òkùnkùn parada. ẹ jẹ́ káyọ̀ tẹ́wọ́ gbari ayọ̀ kàǹkà yìí o látọ̀dọ̀ làmìlaka iléeṣẹ́ tó ń pèsè ilégbè dùnú fọ́mọ nàìjíríà. design bricks homes and properties là ń pèrè ẹ̀ ó yá one two three àti ṣíṣọ́ lójú ẹ̀ káàkiri àlùbáríkà lágbègbè tó yáàyè London Villa Estate rẹ o. apẹtẹ ológun ẹ̀rín road ló wà. nínú àyíká tá a ti pèsè oríṣiríṣi àwọn nǹkan amáyédẹrùn sí electricity àti solar street light tó ń tàn yín yín yín ọ̀nà tí wọ́n ti dọ̀dà sí borehole fence àti security tó dájú. London Villa with London experience tètè dìde fúyà máa bọ̀ kó wá yọlẹ̀ tiẹ̀ kódà òun láǹfààní àti kọ́kọ́ mójú ẹ̀ débẹ̀ kó tó sanwó ètè lọ́ra tiẹ̀ kóṣù yìí tó parí o. kàn sí ọ́fíìsì design bricks tó wà ní Ìwó road àti Bódìjà pè wọ́n sórí zero nine zero three nine three seven five one one zero. wàrà lẹ́tì ẹni London Villa Estate Design Bricks àjọṣọ àti àdéhùn bẹ́ẹ̀ o ọjọ́jọ́ wednesday láti aago mẹ́sàn-án sí mọ́kànlá àárọ̀ ni àkànṣe ìpàdé àdúrà màá ṣòwò màá jèrè máa ń wáyé ní christ revival miracle church kremik lábẹ́ iṣẹ́ ìránṣẹ́ àti ìfàmì òróró yan ìránṣẹ́ ọlọ́run wòlíì pf ọwá oríṣiríṣi ọ̀nà là ń gbà ṣòwò tá a sì ń jèrè kí ẹni tó wojú ọlọ́run fọmọ rere rí ìdáhùn àdúrà rẹ̀ òwò àṣejèrè ni kóníṣẹ́ àdáni máa rí ṣe òwò àṣejèrè ni kọ́mọléèwé máa ṣàṣeyọrí lórí ẹ̀kọ́ rẹ̀ òwò àṣejèrè ni kóníṣòwò máa tàtàjèrè òwò àṣejèrè ni kóṣìṣẹ́ ìjọba máa rígbéga lẹ́nu iṣẹ́ òwò àṣejèrè ni kéèyàn jáwọ́lé rẹ̀ òwò àṣẹjèrè ni ìdí nìyí tí ìwọ tó ń wojú ọlọ́run fún ọmọ rere oníṣẹ́ àdáni oníṣẹ́ ọwọ́ oníṣòwò ọmọléèwé àti òṣìṣẹ́ ìjọba gbọ́dọ̀ darapọ̀ mọ́ ogun lọ́gọ̀ bíi tirẹ̀ nínú àkànṣe ìpàdé àdúrà máa ṣòwò máa jèrè lábẹ́ àdúrà àti àsọtẹ́lẹ̀ látẹnu wòlíì pf ọwá ní ọjọ́jọ́ wednesday ní christ revival miracle church kremik pf ọwá crescent adéyẹmọ layout mọ̀lété ìbàdàn wákàtí méjì péré ni bẹ̀rẹ̀ láti aago mẹ́sàn-án àárọ̀ lọ́jọ́jọ́ wednesday jésù ni olúwa. agbára tó dágbára lọ. ajá balẹ̀. okay now. gbé ọ̀gbẹ́ni. gbé èwo ah, kí lọ fẹ́ tó di ọlọ́wọ́ ni. kìíní mi ì dẹ̀ fẹ́ wàhálà mi ì lè pariwo wọ̀. wọ́n mọ òní fẹ́ òní ìlọ́jà wẹ̀rẹ̀. ìlọ mi lè já o. oníjà ẹ mo ti mọ tó fẹ́ sọ a sọjọ bí ìyá mẹ́ta lónìí. bàbá fẹ́ sọjọ bí ìyá mẹ́ta ń tọkàn mi bẹ ni pé kí n káwọn ìránṣẹ́ Ọlọ́run tó kù sódì. kí wọ́n kàn ṣàdúrà. a lọ gbàdúrà fún mọ̀mọ́ máa bless mọ̀mọ́ ó dẹ̀ tán tí n bá lọ wọ́n wá lè ṣe wòlíì lálejò. no no kò sálejò kankan o. máa lọ fi ṣe lọ ọ̀fẹ́ ni ìgbàlà ọ̀fẹ́ ni ìwòsàn kò sí nǹkan kan tó jọba wọn. mi lọ preach nbẹ ṣé mo ní mo mú gbàlà lọ bẹ ni mo ní mo lọ fàdúrà. èmi ń sọ bẹ́ẹ̀ fún yín ni pé wọ́n máa fojú wò pé àwọn ẹni mímọ́ nù o. ẹ̀yẹ́ ni mímọ́ ìjẹun ní ẹ̀ gba tékèwé lọ yìí o. ṣé kí n kú ni. àìrọ́kẹ́ ikú kọ́ wàhálà ìbí bá fún mi lẹ́mí ló lẹ́yìn àdúrà yín tó ń gbà. àwọn ọba yín fẹnu dì í àwọn ọba yín fẹnu dì í ọlọ́run ṣe tí àlọ́ fi àwẹ̀ sínú inú Ramadan àní ẹyin bẹnu èyí ọkàn já péré ni. pé ọlọ́run understand. Ah, ah, ẹ wo èèyàn níjà níbí ọlọ́run ò níbi kankan jàre dúró wọ́n bí ọkọ ní february wọ́n bí ìyàwó february what is it about this february. eyín ò lábẹ́rẹ̀ ní mọ̀ lọ́wọ́ ìyá rẹ̀ ta àbẹ̀rẹ̀ wẹ́gẹ́ àbájọ àsótì ẹ̀ níbi kàtà ẹ̀jọ́ dì sí. pé february lẹ́jọ́ wáyé yes ọlọ́run yóò jẹ́ kí ìyá ẹ̀ ta ọpẹ́ fún wa o lágbára ọlọ́run kò ní ṣàìsàn o ọlọ́run ó sì wo àwọn ọmọ wa ẹ̀yìn kò sí iná dídá o torí lẹ́ǹtì ń lọ lọ́wọ́ so <laughs> àwa àti ajẹ́ Eh, àwa tán pé àwa ẹni ọlọ́run. kíni kan sọ̀rọ̀ méjì òfin kan parọ́ ó lóun ní kúkú òun akọ́lé ìkànnà molotílé ìkànnà pé kò ní síná dídá mẹ́wọ̀n kọ́kọ́ tó dànù. torí lẹ́ǹtì ni kì í ṣe ti ìṣòwò. rárá lẹ́ǹtì rárá àwa èèyàn kan mi ò dé pé tá a bá ti jẹ́ǹjẹ́ yún nísìn èyí ọmọ mú mi tọ́ ni èyí ọmọ mú mi tọ́ ni. anyway kò sọ yín gbà á fèdè lónìí o sọ̀rọ̀ mi ọ̀rọ̀ aago mélòó la ń lọ bẹ́ẹ̀. aago ìwò ni. wọ́n mi ń lọ ibì o. <laughs> lọ bí ọba lọ káfúyẹ ẹ fún mi ní káfúyẹ kámọ iye àwọn tó ipa ti ipa mi wọn lọ ti ipa mi wọn lọ ti. àwọn ọ̀rẹ́ wọn ò lóúnjẹ ńlé wọn ò lóúnjẹ ńlé. alóúnjẹ ńlé kí lọ ẹ mọ lọ bí ọlọ ibi ọjọ́ bí ọsàn jàrà jẹ lọ. igbọ ẹ ẹ bá lọ bí ọjọ́ bí ẹyọ kan ọ̀pọ̀ oúnjẹ yìí rẹ̀ nù lẹ́ni àbọ̀ bọ̀ ń sìn. kọ́ bọ́ ọ̀gbọ́dọ̀ bọ́ sí ọ. ẹ já lọ ẹ wò. ẹnìkan fi iṣẹ́ ṣọwọ́ lórí ti àwọn gómìnà tó kà jáde hùn pé ní Kogi kọ́nu yes pé wọ́n júwèé lé fún alága kanṣu nígbà tí ìbá ti ṣe kí á ti kà èmi wá sọ fún ọ lẹ́ẹ̀kan pé bí ìbá ti ṣe kí á ti kà mo béèrè mo ní káwọn lọ́yẹ̀ ó là lọ́yẹ̀ o ṣé gómìnà láǹfààní ó ní àṣẹ lábẹ́ ìwé òfin uh-huh. láti kàn yọ alága kanṣu ó wá ní Dr. Bayo you are quite on point Mm-hmm. ó ní uh, it's the legislative council of a local government and not the governor of a state that has the power to remove the chairman of the local government from office unfortunately our institutions in this climb have failed and that explains why anything goes in this politics. alága fìdí ẹ wá ni transition transition chairman ni ọ pe is a transition transition eh, transition chairman. o ti o ti jaja mi lórí jaja mi kò bá e, adúrú èbó ìmúgbà yìí kò gbé já lọ. ẹ já lọ ka ìròyìn palliative mi ìbáyìí jàre iléeṣẹ́ àwọn aṣọ́bodè tí wọ́n ru ìrẹsì bọ́ọ̀ta fún ọmọ nàìjíríà pé ẹ wá rà ní ẹ̀dínwó níjó ní tí wọ́n sì bẹ̀rẹ̀ sí tẹ ọmọ èèyàn pa bí ìgbà tí wọ́n ti rò mọ́ díẹ̀ wọ́n ní sọ pé àfàrò ó ti dé bá oúnjẹ yìí o hmm. èyí táwọn ń gbé jáde wọ́n torí pé èyí wáyé lọ́jọ́ Jímọ̀ tó kọjá lọ ọkọjá àfẹnusọ níbi tó ti jẹ́ pé àwọn èèyàn kan wọ́n farapa ẹlòmíì ibi afẹ́ ọ̀rọ̀ ìrẹsì ìlàjì àpò ten thousand hmm. lọ́gbà lọ sí ọ̀run alákejì hmm. inú àtẹ̀jáde èyí tí wọ́n fi sí ìta ní ọjọ́ ajé ti àná Abdullahi Mewada tó gbẹnu sọ fún iléeṣẹ́ asọ́bodè ni ló sọ wípé oúnjẹ yìí yóò tún padà láìpẹ́ láìjìnà ṣùgbọ́n wọ́n fẹ́ ṣèwádìí kí ló bí ìtẹ̀yàn pa bí òròmọdìẹ hmm. ìtọ́wáyé ní ọjọ́ tá a sọ yìí o so látàrí èèyàn iléeṣẹ́ asọ́bodè wọ́n ní pẹ̀lú àṣẹ tí ààrẹ Bọ́lá Tinubu tó pa wọ́n ní ẹni tí kéde pípé àwọn bẹ̀rẹ̀ sí ní ṣe àwọn kinní yìí láìpẹ́ láì jìnnà fún ọmọ Nàìjíríà láti lè mú àdínkù dé bá ìrora tí ọ̀wọ́n gógó oúnjẹ tó ti kó bá ọmọ Nàìjíríà látàrí eléyìí o wọ́n ní àákànní káwọn fi káwọn dánra wò lọ́jọ́ ẹtì tí ó kọjá lọ yìí ní February twenty three hmm. láì wá mọ̀ pé yọ̀ọ̀fẹ́ yíwọ́ hmm. èyí tó sì yíwọ́ ń wọ́n ní ọba ni kò bàjẹ́ èyí tá a ṣe ní Yaba nípínlẹ̀ Èkó wọ́n ní a sọ wípé ó sì dùn níwọ̀nba tá a ti rí pé irú eléyìí o tá a bá fẹ́ tẹ̀síwájú à ń láti lọ rèé pagidínà àwọn nǹkan tí ó bàjẹ́ kí ìjọba kọ́ gbà sọnù tàbí iléeṣẹ́ aṣọ́bodè wọ́n lọ rèé ṣe iṣẹ́ ìbọ́ra wọ́n ní gbogbo àwọn nǹkan táwọn mọ̀ pé yóò tún rú àwọn lágbára ìní àwọn tó ti lọ rèé ṣiṣẹ́ lé lórí àwọn tó wà ní ẹ̀ka ètò ìlera àwọn ti kó wọn rọra wípé bá a bá tẹ̀ gbọ́pẹ́ nìkan ó sì ti fẹsẹ̀ gún nǹkan tí èyí ṣe pé rọ̀tìrọ̀tì ni àwọn láti wá ẹni táwọn ó ṣe fún un lájẹ́ kí àárọ̀ tu onítọ̀hún tẹ̀rí àwọn oúnjẹ wọ̀nyí tẹ́ a sọ pé wọ́n fẹ́ kó bọ́ síta a mọ̀ wípé kì í ṣe pé yóò gbọ́ wo bùkátà àwọn èèyàn tán àmọ́ yóò bá tiẹ̀ ṣé bí ọ̀bá pọ́n kókókó kó tiẹ̀ pọ́n báyìí báyìí. Hmm ojú ìwé kẹrin Vanguard làwọn ìròyìn kan ti fara wọn ní tẹ̀tẹ̀ lọ́wọ́ yìí o ǹjọ́ ka ìròyìn Afẹ́nifẹ́re àti bàbá Fáṣọ̀rántì ah, tí wọ́n ti ṣàlàyé fún bàbá pé bàbá ẹ mọ̀ pohùn má gogo lẹ́nu pé káwọn èèyàn mọ̀ fẹ̀hónú hàn pé bọ́ba já yí Awólọ́wọ̀ gan ayé Awólọ́wọ̀ gan ọ́ fi ẹ́. àgbogbo Awólọ́wọ̀ ní tàjọ múlẹ̀ ní lọ́hùn. Oh, fine jẹ́ a ti gómìnà Ṣèyí Mákindé látàrí títa ríro eléyìí tí ìnira mú bá ọmọ orílẹ̀-èdè nàìjíríà lásìkò yìí mákindé ṣèyí mákindé nù o ó ti sọ̀rọ̀ pé àsìkò ti tó láti tú ọmọ nàìjíríà sílẹ̀ kó nú ìṣẹ́ burúkú tí ń bá wọn fínra gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ ṣèyí mákindé àná òun náà ni ó sọ fáyé pé ìpèníjà lọ́lọ́kan ọ̀jọ̀kan ìrora ìlálàṣẹ tóun ti ìpayín keke eléyìí tí ìṣe àti òṣì tó dà sáwọn ọmọ nàìjíríà lágbára àdáyé Ṣèyí Mákindé ni ó tó gẹ́ o ó ní gbogbo ẹni ọ̀rọ̀ kan pátá láti dóòlà ọmọ Nàìjíríà kò nù lọ́bọ̀lọ́bọ̀ yìí ni wọ́n gbọ́dọ̀ fọwọ́sowọ́pọ̀ láti mọ bí ìdóòlà yìí bí ó ṣe tètè yá kankan gómìnà Ṣèyí Mákindé wá rọ àwa ọmọ Nàìjíríà náà pé ẹ jẹ́ ká pawọ́pọ̀ nílànà àjùmọ̀ṣe láti mú ìdàgbàsókè bá bá ṣe máa fi nǹkan ṣọwọ́ sí ilẹ̀ òkèèrè export market wa eléyìí tí ó jẹ́ kí ìdókòwò láti ilẹ̀ òkèèrè sí ilẹ̀ nàìjíríà náà kó mú yes torí bí ó bá sí export market kò lè sí foreign investment ní orílẹ̀-èdè wa nàìjíríà ó ní láti pàṣẹ bẹ́ẹ̀ ó ní ẹ̀rí pé ọrọ̀ ajé nàìjíríà yóò gbéra egungun gbígbẹ yóò sì sọjí. Hmm. gómìnà ṣèyí mákindé ń sọ eléyìí ní àsìkò tí wọ́n ń ṣíde ọjà àgbáyé eléyìí tí wọ́n wá ná ní orílẹ̀-èdè wa nàìjíríà eh, tí wọ́n wá ná ní ìpínlẹ̀ ọ̀yọ́ orílẹ̀-èdè wa nàìjíríà náà ni ọ̀yọ́ state international trade fair eléyìí tó jẹ́ ìpàtẹ ọjà àgbáyé ti ìpínlẹ̀ ọ̀yọ́ expoyo twenty twenty four gómìnà lábẹ́ àkòrí expoyo twenty twenty four ìpàtẹ ọjà ọ̀hún tí wọ́n pè ní eh, mú ìgbélárugẹ bá ọrọ̀ ajé láti pàṣẹ iṣẹ́ ọ̀gbìn àtàwọn iṣẹ́ ajé Eh, kéréje kéréje àtàwọn okòwò alábọ́dé Ọ̀yọ́ State through agriculture micro small and medium enterprises eléyìí tí ó wáyé ní Samonda ní Ìbàdàn ojúde olúyọ̀lé gómìnà rọ ìjọba àpapọ̀ pé kíjọba àpapọ̀ dákun kí wọ́n mú àwọn àyípadà pàtàkì kan bá ọrọ̀ ajé orílẹ̀-èdè nàìjíríà torí pé ọrọ̀ ajé yìí ó ti ń yọ́ ọ lọ bí òrítà gbé sínú oòrùn díẹ̀díẹ̀ ni nǹkan sì ń pinyin kẹ̀ tí ó fi bàjẹ́ tán po fún ìdí èyí ìjọba mọ́sùn aráàlú ẹ mọ́sùn ọrọ̀ ajé yìí egungun gbígbẹ ẹ gbọ́dọ̀ sọjí ojú ìwé kẹrin ìwé ìròyìn ti Vanguard fún tòórọ̀ yìí. nínú ìròyìn míì etí àákà mo rí ìkànnì àhíò tó ń sọ̀rọ̀ nípa ìròyìn tó ní í ṣe pẹ̀lú onídó ti ilẹ̀ ìdó ọba murtala gbọ́lágadé babalọ́lá àmọ́ kí n tó lọ bí ìròyìn ọ̀hún ó dàbí ẹni pé àwọn èèyàn wọ́n ń lọ rèé gbé ọmọ jọ ń gbọ́mọ jùlọ báyìí ó sì ti ń pọ̀ gbọmọgbọmọ ní orílẹ̀-èdè wa nàìjíríà pàápàá ṣe rí wọ́n ń gbé àwọn ọmọ lọ sí abẹ́òkúta ìpínlẹ̀ ògùn bóyá rí i pé gómìnà dàpọ̀ abíọ́dún bóyá ẹlẹ́ni ju àánú ni wọ́n lọ gbá àwọn ọmọ bẹ̀ ọmọ kan rèé wọ́n ní ọmọ kan tí ò ti jọ̀sẹ̀ méjì lọ ṣe lè ọlọ́run lọ́mọ ẹni ọlọ́rẹ̀ kẹ́ sí ẹgbẹ́ ibì kan ní gbàǹfàṣà ojútáyé ni mm-hmm. lárákùnrin kan bá gbé lọ sí ọ̀fadà police station pé wọ́n wá wọn ìyá àbí bàbá rẹ̀ wọn ọ̀rẹ́ ni ó ní o ọmọ tí ọjọ́ ọ̀sẹ̀ méjì lọ bákan náà wọ́n tún rí ọmọ ilé ìtò náà tó bí oṣù mẹ́fà obìnrin ni wọ́n tún lọ gbé sí ẹ̀gbẹ́ gbósùrú kan lójú ọ̀nà Ṣàgámù èé ti jẹ́ tó yẹ pé kínní ìdí lemọ́ lemọ́ lemọ́ lemọ́ lórílẹ̀‐èdè wa rẹ̀ ẹ̀ tí ẹ̀rọ ntójúrí kó tó pé ẹ ní oyún ọmọ yìí ẹ̀rọ ntójúrí kẹ́ẹ̀ tó rù kẹ́ẹ̀ tó sọ láyọ̀ gbogbo ẹni tí ń ṣe bẹ́ẹ̀ dákun dábọ̀ nítorí ẹni sọ bẹ́ẹ̀ ni pé ọtí ń pọ̀ jù lójú ọ̀nà ìpínlẹ̀ Ògùn ni mò ń sàn rí tí wọ́n sàn lọ tí wọ́n lọ ah wow èmi ìtòrí o èmi ìtòrí o níbo ni ọmọ kan tì mí lẹ́yìn Abíọ́dún hmm. oṣù mẹ́fà ni hmm. wọ́n ní wọ́n gbé sí ṣọ́ọ̀bù kan ní Akíngbadé Street Ìtọ́sìn ah Ogun State náà tún ni o Ogun State kan náà tún ni ah ah, ah. tó tó hmm. ọlọ́ọ̀ba yọ̀ọ́ dakùn yọ̀ọ́ bá ní kó sí ọkàn àwọn wọ́n tún rí kan lẹ́kàn Abíọ́dún ni wọ́n tún kọ́ o wọ́n ní ọmọ bí ọdún mẹ́jọ ni wọ́n ní ìyá rẹ̀ lọ́dọ̀ akẹ́ mọ́ ibì kan lẹ́gbẹ̀ẹ́ ojú ọ̀nà bẹ́ẹ̀ wọ́n ní wọ́n ti gbé ministry of women affairs and social development wọ́n ní wọ́n ti gbé lọ sí eh, òkèmọ́sàn ní abẹ́òkúta bákan náà ilé ìjọba gbogbo àwọn ọmọ tí wọ́n ń kẹ́ síbẹ̀ ní ìsìn ààrẹ ààrẹ lọ́la lè wà nù wọn ah! gómìnà lọ́la lè wà nù wọn. ọmọ kan tiẹ̀ bú sẹ́kún bẹ̀ wọ́n ya fótó ẹ̀ ó ń sunkún ni ìtọ́ hmm. ọmọ bíi oṣù mẹ́fà ó tẹ́wọ́ báyìí pé wọ́ọ́ lọ́hùn orí mi báyìí bí òyà mi ló gbé sọnù. kàbíyèsí eh, kàbíyèsí. ìgbìmọ̀ kábíyèsí olùbàdàn tilẹ̀ ìbàdàn wọ́n sọ̀rọ̀ jáde láti ààfin wọ́n ní eh, gbogbo ọ̀rọ̀ tó bá jọmọ́ ọ̀rọ̀ yíyọ tí wọ́n yọ onídòó ọba gbọ́lágadé murtala gbọ́lágadé babalọ́lá kí wọ́n sì fi ọ̀rọ̀ ńlẹ̀ báyìí kọ́ wà ṣe wà ọba babalọ́lá la gbọ́ pé wọ́n ní kí wọ́n rọ̀ kúnlé díẹ̀ náà nítorí pé àwọn kan ń wá kùsà ní ojútáyé níbi tí wọ́n jẹ ọba lé lórí wọ́n ní nítorí pé wọ́n mọ̀ ń pa ni gómìnà Ṣèyí Mákindé fi ní wọn ọ̀rọ̀ kúnlẹ̀ o lórí èyí iná ló fi fà á táwọn kan tí wọ́n sọ pé ẹni wà mẹ́tẹ́lẹ́ bá ní dá padà ẹni wà mẹ́tẹ́lẹ́ àwọn èèyàn tí wọ́n ń sọ̀rọ̀ pé kí wọ́n lọ rí dá olóyè Benjamin Adémọ́lá Ìṣọ̀lá Òróbì ìkejì wọ́n dá padà sí orí ìtẹ́ ṣe láyé gómìnà sẹ́ńtọ̀ Isiaq Abiola Ajimobi ni wọ́n ní káwọn lọ rí rọ́kúnlé torí ẹ̀ṣẹ̀ kan táwọn náà ṣẹ̀ ṣùgbọ́n láti ìgbà náà ni wọ́n sọ pé ó ti kọ ìwé pé ẹ tí ọ̀rọ̀ ń wò tí ẹ̀ tí ì ní ojútùú kankan báyìí àmọ́ o ìgbìmọ̀ kábíyèsí olùbàdàn èyí tí kábíyèsí ọba lẹ́kàn balógun tán náà wà níkàlẹ̀ ni wọ́n sọ̀rọ̀ lánàá pé gbogbo ohun tó bá tiẹ̀ jọ mọ́rọ̀ onídò ẹ sì filẹ̀ ná kó sì dúró síbi tó wà. akàròyìn kan lẹ́ẹ̀kan pé ẹgbẹ́ òṣìṣẹ́ NLC kéde hmm. pé ìfẹ̀hónúhàn àmì gbòòrò tìtì bẹ̀rẹ̀ lónìí. bẹ́ẹ̀ni. ẹ̀yìn tí Múyìwá Olújọbí tí ó sì kìlọ̀ fún wọn pé gbogbo ń tó bá lè dà láfíà ìlú rú kí wọ́n yàgò fún o àṣé wọ́n ti padà bẹ̀rẹ̀ ìfẹ̀hónú àti à yìí àwọn oníròyìn iléeṣẹ́ Fresh FM Nàìjíríà wọ́n ti bọ́ sí ìgboro láti lọ rèé kálẹ̀ láti jábọ̀ bí nǹkan bó ṣe ń lọ nígun bẹ́ẹ̀. ẹ Chike àti gbọ́ nǹkan tó ń ṣẹlẹ̀ ńbẹ̀ ẹ hello. hello. Ṣọlá Ọlágúnjú yìí. Hmm. àwọn ọmọ tí Chike dá àtàwọn. ọ̀dà ẹ kúṣẹ́ ó yá ó yá kánmọ́kánmọ́. Um, gẹ́gẹ́ bí a ti ṣe wà níyìí ní òní ti ṣe ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù kejì ọdún twenty twenty four hmm. tí àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ NLC tí wọ́n ti fi àmọ́ wípé àwọn ò ṣètò ìfẹ̀hónúhàn alágbára amílẹ̀ ní gbogbo orílẹ̀-èdè yìí àti eléyìí tó jẹ́ ti ìpínlẹ̀ Ọ̀yọ́ yìí òun ni ó ń wáyé lọ́wọ́lọ́wọ́ látàrí ah, àwọn nǹkan tí wọ́n pè ní gbogbo nǹkan tó jẹ́ mọ́ ìgbé ayé tí ò dẹrùn hmm. tó ń bọ ọmọ orílẹ̀-èdè yìí fínra hmm. látòrí ọ̀rọ̀ àyọkúrò owó ìrànwọ́ orí epo àti gbogbo àwọn nǹkan tó mú bá gbogbo ọmọ orílẹ̀-èdè nàìjíríà ìdí nìyí tí ẹgbẹ́ nlc tí wọ́n ṣe ní pé àwọn bọ́ síta lónìí ah, nígbà tí a wà ní olú iléeṣẹ́ àjọ ti ẹgbẹ́ NLC tó wà ní Agodi ní American Corner ní ní iléeṣẹ́ wọn tí ó wà níbẹ̀ ní iléeṣẹ́ ẹgbẹ́ wọn a ti gbéra láti bẹ̀ a wà ní Agodi gate ní lọ́wọ́lọ́wọ́ wọ́n sì máa gbéra láti ibí yìí lọ sí Total Garden láti bẹ̀ wo yóò dé Mọ́kọ́lá wọ́n á gbabẹ̀ dé Dùgbẹ̀ ó ti gba ibẹ̀ náà fún dé um, sẹkítẹ́rìàtì kó tó di wípé wọ́n wá fi àdàgbà ohun gbogbo túrọ̀ tí wọ́n sì wá tún tẹ̀síwájú lọ́la lórí ọ̀rọ̀ ìfẹ̀hónúhàn alálàáfíà yìí um, lórí ọ̀rọ̀ ètò ààbò gẹ́gẹ́ bí ọ̀gá àgbà iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè yìí bí wọ́n ti ṣe sọ àti bí ẹ̀ka ti ìpínlẹ̀ ọ̀yọ́ náà bí wọ́n ti ṣe ṣe àtẹ̀jáde lánàá òde yìí pé ètò um, ààbò yóò wà láti rí dájú pé àwọn tó jẹ́ bí àwọn ọmọ ọ̀sán táwọn ò já ètò ìfẹ̀hónúhàn yìí ẹ̀sìn ó jẹ́ àlàáfíà yìí wò ó jágbà àwọn náà wà ń bí tó sì jẹ́ pé kódà níbi lọ́wọ́lọ́wọ́ bí tá a wà yìí ní agodi gadi àmì ní agodi géètì níbí àwọn agbófinró wà tí wọ́n dúró wá wá pẹ̀lú ọkọ̀ wọn náà ọkọ̀ ìpàráàrò wọn àwọn tó sì ń jẹ́ kí ọkọ̀ náà kó máa lọ kó máa bọ̀ àwọn náà wà ní ẹnu iṣẹ́ tiwọn náà. ọ̀dà ṣọlá báwo ni àwọn èèyàn ṣe pọ̀ tó ń bẹ̀ báwo ni àwọn èèyàn ṣe pọ̀ tó bó o lè. àwọn ènìyàn pọ̀ níbí bó tilẹ̀ jẹ́ pé a ò rí ẹgbẹ́ tuc níbí ṣùgbọ́n àwọn ẹgbẹ́ tó kù wọ́n wà níbí o tó fẹ́ àwọn bí ẹgbẹ́ tí wọ́n darapọ̀ mọ́ ètò ìfẹ̀hónúhàn yìí wọ́n tó bíi méjìdínní àádọ́ta gẹ́gẹ́ bí alága ẹgbẹ́ NLC ní ìpínlẹ̀ Ọ̀yọ́ àbí wọ́n ti ṣe ṣàlàyé. bó o lẹ ṣe mójútó ẹ̀yin àbí ẹ̀yin kọ́lẹ̀ mójútó bó o wọ́n ṣe mójútó tráfíìkì ń bẹ̀rùn bó o ní súnkẹrẹ fàkẹrẹ. kò gbogbo rẹ̀ ló ń lọ nírọ̀wọ́rọ̀sẹ̀ apá kan títì ni ètò ìfẹ̀hónú tó ń gbà báyìí gbogbo àwọn tá à ń kọjá báyìí apá kan la wà apá títì kejì lápá òdì kejì ni àwọn ọkọ̀ ń torí náà kò sí bóyá bíi fúnfún kẹrẹfàkẹrẹ ọkọ̀ tó wà ń bẹ̀ kò pọ̀ púpọ̀ àwọn agbófinró náà wà ń bẹ̀ tó jẹ́ pé àwọn náà ń darí àwọn gbogbo. Ṣọlá Ọlágúnjú o ṣé o. ọ̀dà o ṣé o Ṣọlá bí wọ́n bá ṣe ń lọ ẹ tún mọ̀ jẹ́ ká máa gbọ́. ẹ ṣeun ẹ kú ètò. Hmm. Mm, òṣìṣẹ́ wa tó wà níbi tí wọ́n ti ń fi ẹ̀hónú hàn Ṣọlá Ọlágúnjú náà ni ó ń jábọ̀ fún iléeṣẹ́ Fresh FM. tọ́ èwo ló kù ń bẹ́ ẹ jẹ́ ojú ọjà. Mm-hmm. bí a bá padà dé Chike bó bá ṣe ń lọ àwọn oníròyìn wa ti ń bẹ nígboro bóyá ká tó parí ẹ jẹ́ a mọ̀ a máa ń lérò pé ìrọwọ́rọsẹ̀ òun náà ni dédé náà àti dédé náà náà ni ó lọ níbi ìfẹ̀hónú hàn. ilé ìtajà Vanguard Pharmacy Limited wọ́n tún ti sí ẹ̀ka ibùdó ìtajà míì ẹlẹ́ẹ̀kọkànlá arú ẹ̀ sí agbègbè àkóbọ̀ nílùú Ìbàdàn ọjọ́ kẹtàdínlógún oṣù kejì ọdún 2024 tá a wà yìí ló ti wáyé ilé ìtajà Vanguard Pharmacy Limited wọ́n wá ń sọ di mímọ̀ wípé digbí làwọn wà pẹ̀lú títa àwọn nǹkan tẹ́nu ń jẹ àtàwọn nǹkan tó ní í ṣe pẹ̀lú ètò ìlera fáwọn èèyàn láàrin ìlú bákan náà láti ṣàgbékalẹ̀ ìpèsè iṣẹ́ lọ́pọ̀ yanturu fáwọn aráàlú àwọn nǹkan ojúlówó ló sì ń jáde láti ilé ìtajà ọ̀hún o oògùn lóríṣiríṣi fún àwọn nǹkan ọ̀sìn tó ń ti abẹ́rẹ́ àjẹsára àwọn nǹkan tẹ́nu ń jẹ bíi búrẹ́dì aládùn àwọn nǹkan lílò nínú ilé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ilé ìtajà Vanguard Pharmacy Limited ojoojúmọ́ ni wọ́n ń tajà láìsí ìdíwọ́ kankan bíi tí olè kó mọ́ àgbékalẹ̀ ètò àyẹ̀wò ìlera ọ̀fẹ́ ó wà fún gbogbo oníbàárà àwọn èèyàn pàtàkì tí wọ́n wà ń kalẹ̀ lásìkò ṣíṣí ilé ìtajà ọ̀hún lára wọn láti rí orí adé ń kalẹ̀ lọ́jọ́ náà ọba Rufai Adeleke Odumesi Alhaji Abiodun Sikro Lai Ademola Odukoya ààrẹ Balógun Adénímọ̀wé títún ṣe alága capital pioneers limited brigadier general dr adekola dada retired chief consultant cardiologist chief director tẹ́lẹ̀rí fún nigeria army reference hospital yaba professor musbau babatunde honourable commissioner fún ètò ìsúná àti ààtò gbogbo nípínlẹ̀ ọ̀yọ́ professor mrs titilayo fakeye ọ̀jọ̀gbọ́n fún clinical pharmacy títún ṣe dean faculty of pharmacy níléèwé gíga fásitì ìlú ìbàdàn bákan náà professor mrs amdalat Bolanle Olaniyan, professor of plant breeding and crop pharmacist Olawale ọládìgbòlú fellow pharmaceutical society of nigeria fpsn títún ṣe national chairman of community pharmacists of nigeria Tonti ń colonel victor ṣẹ́gun àjànàkú retired alága fún pharmaceutical society of nigeria ẹ̀ka tìpínlẹ̀ ọ̀yọ́ gbogbo wọn ni wọ́n wà ń kalẹ̀ lọ́jọ́ náà. bẹ́ẹ̀ òru sára fàjìnnì mo tún ti dé fresh fm one oh five point nine nání òkìyín tó ń bẹ ní challenge nílé orin wọn lè kú àmójú bá oṣù ramadana ẹ̀mí wá ṣèkú kọlọ̀ lánàá bí mo hàn mọ́. ìlàlí a máa mọ̀ inṣàlá ìlàlí a máa mọ̀ inṣàlá àwa tá à ń tẹ́lẹ̀ tí òjíṣẹ́ ńlá iwájú làwọn máa lọ láti ṣonígbọ̀wọ́ ọ̀kan òjọ̀kan àwọn ètò wa nínú oṣù Ramadan níkànnì Fresh one oh five point nine FM ẹ̀yọ̀jú sálága ìgbìmọ̀ Ramadan olùdarí ètò gbogbo tó ń jáde ní Fresh FM ilé orin music house challenge Ìbàdàn tàbí kẹ́ ẹ zero eight zero two three two five five one zero nine tàbí zero seven zero one five nine four five one one five ìlàlẹ̀ àmàm inshallah. àjà balẹ̀. ẹgbẹ́ àwọn olùkọ́ àgbà láwọn fásitì ilẹ̀ wa ASUU ti sọ pé àìfowó tó tó owó fi gbọ́ bùkátà ẹ̀ka ètò ẹ̀kọ́ nílẹ̀ yìí ní ń fa gbogbo ìjínigbé pamọ́ tí ẹ̀ ń rí káàkiri o. Academic Staff Union of Universities asu ẹkùn ti Àkúrẹ́ léyìí tí ń bẹ lábẹ́ àbúradà ASUU Nàìjíríà àwọn ni wọ́n ti sọ̀rọ̀ síta wípé bọ́ọ̀ bá ń gbọ́ ọmọ tá a kọ́ yóò gbé ilé eléyìí tá a kọ́ tà bó bá jẹ́ lé èèyàn nìkan ló gbé tó gbé tà ṣé ìbásùn yóò gbé lé alábàágbé gan ará àdúgbò yóò gbé tà mọ́ òun náà ni pé àìfi owó tó nítumọ̀ sí ẹ̀ka ètò ẹ̀kọ́ láti kọ́ àwọn ọmọ wa tí wọ́n wà ní kíkọ́ lákọ́yè àti kíkọ́ ní àkọ́yè òun ló fa wàhálà àwọn ọmọ tí ò ríṣẹ́ kan ṣe kan tí wọ́n di irinṣẹ́ àṣetáàní tí wọ́n wà ń jìyàn gbé kí àti àwọn ìwà pálapàla míì ní orílẹ̀-èdè nàìjíríà mo kó ń bẹ́hùn oríròyìn kan ti rawọ́ ẹ̀bẹ̀ sí tinubu pé tinubu dákun má jẹ́ kí wọ́n yọ owó ìrànwọ́ lórí iná ẹ̀lẹ́ńtíríkì èé apc àgbà ọ̀jẹ̀ apc kan lọ́bẹ̀ ààrẹ báwọn èèkànkò gbónú ẹgbẹ́ òṣèlú all progressives congress apc nílẹ̀ yìí ambassador ibrahim olesin òun náà ni ó ti rọ ààrẹ bọ́lá tìǹbù wípé kọ́dàkùn o bẹ́nikẹ́ni bá ń gbà ní ìmọ̀ràn àti yọ sọ́bsidì kúrò lórí iná ọba kọ́mọ̀dá wọn lóhùn o torí wípé òun mọ̀ wípé ó ṣeé ṣe kó jẹ́ ìmọ̀ràn kà eléyìí ti ń jáde látọ̀dọ̀ àjọ ayánilówó ní àgbáyé IMF àtàwọn àjọ míì ó ṣeé ṣe kó jẹ́ pérúfẹ́ ìmọ̀ràn kà báyìí ni ọmọ ọdún yumunyumunyumunyumu sí etí ààrẹ táàrẹ náà wàá fẹ́ ṣi ìgbésẹ̀ gbé bí wọ́n bá ń sọ pé kọ́ ọ yọ subsidy lórí ẹ̀lẹ́ńtíríkì mọ̀ ṣe o ambassador Ṣọlá tó sọ̀rọ̀ nílùú Ìlọrin olú ìlú ìpínlẹ̀ Kwara ló ṣàlàyé pé ibi gbogbo láti káàdì alẹ̀ àwọn orílẹ̀-èdè míì tí ara ti di aráàlú àwọn náà wọ́n ń san owó ìrànwọ́ lórí iná ẹ̀lẹ́ńtíríkì kọ́mọ̀jẹ́ pé ìgbà gbogbo náà lórí ọmọ ta aráàlú bá a bá wá ṣe bẹ́ẹ̀ ní Nàìjíríà tiwa ṣó a lè wọ̀ bíi ẹ dákun ẹ bá wa bẹ Tinubu kọ́mọ̀yọ sọ́bsidì lórí ẹ̀lẹ́ńtíríkì àgbà òjẹ́ ẹgbẹ́ APC kan ló sọ bẹ́ẹ̀. ọ̀rọ̀ tó jáde láti ẹnu ẹni tí í ṣe ààrẹ lẹ́gbìmọ̀ asòfin àgbà níjó ní eh? sẹ́nẹ́tọ̀ Godswill Akpabio pé àwọn gómìnà gómìnà lórílẹ̀‐èdè Nàìjíríà wọ́n ti jẹ mùlá bílíọ̀nù lọ́nà ọgbọ̀n náírà pẹ̀lú owó tó ń rogún lápò ìjọba àpapọ̀ sáwọn ìpínlẹ̀ kọ̀ọ̀kan ó ti kó ọ̀rọ̀ rẹ̀ jẹ o kódà ó ní káwọn gómìnà wọn má bínú ààrẹ iléègbèmọ asòfin àgbà godswill akpabio ó kó ọ̀rọ̀ tó sọ níjó ní èjẹ wípé àwọn gómìnà gómìnà wọ́n ti gba thirty billion naira láti ọ̀dọ̀ ìjọba àpapọ̀ láti jẹ́ kí ọrọ̀ ajé èyí tí ń gé ọmọ nàìjíríà jẹ kí lè bá a dínkù o gẹ́gẹ́ bí àpabio bó ṣe ń sọ̀rọ̀ náà ní ọjọ́ àlárúbà february twenty two ibẹ̀ ló ti sọ wípé àwọn ìgbìmọ̀ kan lórí bí wọ́n ṣe ń pín owó lẹ́lẹ́kàǹkà àti bí oúnjẹ ó ṣe pọ̀ lápọ̀ tó lórílẹ̀‐èdè nàìjíríà tí wọ́n jábọ̀ fún òun ó láwọn ìgbìmọ̀ yìí nígbà táwọn jọ sọ̀rọ̀ tán òun kẹ́fín ọ̀rọ̀ kan jáde ní ẹnu wípé àfẹmọ̀kọ́mọ̀ jẹ́ pé owó mùlá kan ó ti bọ́ sọ́dọ̀ àwọn gómìnà gómìnà ní orílẹ̀‐èdè nàìjíríà ìgbà tó ń bọ̀ síta tí ọmọ sọ̀rọ̀ nínú ìjókòólé ọ̀sà àtẹnumọ́ ni pé àwọn gómìnà wọn kọ thirty billion naira thirty billion naira pc william nírẹ̀rìn kẹ gbígbà tí ọ̀rọ̀ yìí tó dá lójú ṣùgbọ́n ọ̀rọ̀ ń ò tí ì balẹ̀ tán dáadáa ọjọ́ kejì wọ́n ti ká a mọ́ lẹ́nu látọ̀dọ̀ àwọn tọ́jẹ́ gómìnà gómìnà ẹni ọkọ sọ̀rọ̀ láti rí gómìnà àpábíò tóun sọ wípé ní tóun o ó ní ìpínlẹ̀ àpábíò gangan Akwa Ibom pásítọ̀ Umo Eno ó ní kí ni ẹ̀gbọ́n yìí wá ń sọ yìí ẹ ẹ̀rọ ọ̀rọ̀ yín dáadáa o <laughs> èmi ò owó kankan o. Eh, ọ wá lè jẹ́ pé ìtọ́gà wa ti ń sọ ni pé bóyá ń sọ̀rọ̀ gẹ́gẹ́ bí àsọtẹ́lẹ̀ wòlíì bóyá ààyè òwe ìgbà bó bá ṣe wíhun kọ́lọ̀ ń jọ́ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni o àmọ́ kò tí ì ṣẹlẹ̀ gómìnà Ṣèyí Mákindé tìpínlẹ̀ Ọ̀yọ́ náà òun náà sọ̀rọ̀ tó pọ̀ lórí ẹ̀ pé àpábíò ẹ wá mi sọ o. ọ̀rọ̀ di ọ̀rọ̀ ẹ̀gbọ́n ẹ̀ ní information yẹn. ọ̀pọ̀ bẹ́ẹ̀ o ìgbà tí ẹ̀gbọ́n náà wàá sọ̀rọ̀ ó ní ọ̀dà pòun ní information tó kún tó dáadáa lórí ẹ̀ torí pé ó ti bẹ̀ wọ́n pé kí wọ́n mọ̀ bínú kókó orí ẹ̀ gángan nù. níjọ́ kan tí nígbà àpábíò tí ó jẹ́ mínísítà niger delta ọ̀ràn tí ó tí wọ́n wá pè wọ́n wá sí <laughs> house ah. <laughs> pé ọ̀rọ̀ dàwọn àti NDDC ah. bí gan ah, ó mọ̀ pé àpábíò náà ló bẹ̀rẹ̀ sí ni mọ̀ off your mic off your mic off your mic ó ṣe jẹ́ pé bọ́rọ̀ ọba ti dọ̀rọ̀ àpábí wọ́n mọ̀ pé kí. wọ́n ilé pàbí wọ́n yàbí dùn ẹ̀ dáadáa. mọ́ gbàgbé pé ní ní December tuntun lọ náà tí wọ́n parí síìtì ìjọ kan ló tún ní à ah, two million naira o mo ti fi sínú àpò yín o lọ́ba tún padà ah, sọ́ọ̀rì ẹnìkan lọ́ọ́ lọ bọ́gà pé ah, ọ̀gá yìí ti. níta ẹ̀ sọ yìí ọwọ́ àwọn oró ilẹ̀ mọ̀ ń sọ̀rọ̀ yìí. Oh, sorry. o mo ti fàdúrà sínú méèlì yín ẹ lọ fàdúrà ṣe ìsinmi ó tún sọ mí ní ìsìn thirty billion oh my god àṣé thirty billion no dey for the account ooo ẹyìn kí la tún rí kà mẹ́rin náà. ìta bá tún rí ha ká máa ha ọ mm. ẹ ṣe rí ní ojú ìwé Nigerian Tribune wọ́n ní àpapọ̀ iṣẹ́ takuntakun kan làwọn ológun tí wọ́n ṣe o ológun àtàwọn ọlọ́pàá nínú rẹ̀ kó àwọn èèyàn mẹ́rìndínlógún wọ́n lọ rò kó wọn yọ lọ́dọ̀ àwọn ajínigbé èyí tó ti mú wọn sí ìgbèkùn ẹ́ níbo leléyìn òun ti wáyé o ọ wáyé ní ìpínlẹ̀ Kogi ẹ̀já wò gẹ́gẹ́ bí wọ́n ṣe kọ sí inú ìwé ìròyìn ti Nigerian Tribune ní àárọ̀ ti òní pápápá kó tó di pé a dìde lórí ètò ti àjàbalẹ̀ fún ti àárọ̀ yìí gẹ́gẹ́ bí wọ́n ṣe kọ o wọ́n ní àwọn tọ́jú òṣẹ́ iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Kogi àti àwọn ikọ̀ ọmọ ológun náà ni wọ́n lórí kó èèyàn mẹ́rìndínlógún yọ ní ibi tí àwọn ajínigbé tí wọ́n lúgọ wọn sí hmm. ẹni tó ṣe alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá níbẹ̀ hàn William Aya inú àtẹ̀jáde kan èyí tí ó fi ilé àwọn oníròyìn lọ́wọ́ ló sọ pé àwọn tó jẹ́ èrò ọkọ̀ mọ́kànlá ni wọ́n jí gbé nínú ọkọ̀ kan tí òun rìnrìn àjò láti ibìkan lọ sí ibìkan wọ́n ní márùn-ún míì wọ́n tún jí ọ gbé nínú ọkọ̀ sienna kan léyìí tí òun náà ń lọ lọ́nà Enugu ní February twenty five Aya ṣàlàyé wípé àpapọ̀ àjọṣeṣẹ́ àwọn ọlọ́pàá àti ọmọ ológun òun náà ló jẹ́ kí àṣeyọrí kí ó wáyé ọ̀hún. àbábọ̀ àbá ọ̀ràn ṣayè eléyìí tí ààrẹ Tinubu ti buwọ́lù pé kó di mímú ṣe àti hmm. mímú ṣẹ ní àná wọ́n ní bí wọ́n bá má bá ìṣe tí wọ́n ṣe bí ààrẹ ṣe ní kí wọ́n ṣe wọ́n ní owó tí orílẹ̀-èdè wa Nàìjíríà tí a ti mọ àmọ́ rí fi pamọ́ kò nù ìbàná owó ti tẹ́lẹ̀ abatẹ òjìlérúgbaálé kan bílíọ̀nù náírà ní two forty one billion naira òun náà ni owó tá a rìsèfù kúrò nù mímọ́ náwó nínà àpà eléyìí tí àwọn iléeṣẹ́ lájẹ́lájẹ́ lájọ lájọ àtẹ̀ka àjọba tí wọ́n ti ná tẹ́lẹ̀tẹ́lẹ̀ yes láti paṣẹ bẹ́ẹ̀ ẹ jẹ́ àtúnwò ìròyìn míì eléyìí tí ń bẹ lójú ìwé àkọ́kọ́ the punch fún tòní iléeṣẹ́ aṣọ́bodè ilé wa customs wọ́n ní wọ́n ti sọ pé kí pinpinpin ó sì pin mọ́ ìgbésẹ̀ títà rẹ̀ sí ní ọ̀pọ̀ kú ọ̀yọ̀kú nítorí pé àwọn èèyàn tí ẹ̀mí wọn bọ́ sí nígbà tí èrò pọ̀ lọ rẹpẹtẹ láti lọ rà rẹ̀ sí twenty five kg ní ten k ní ten k wọ́n ní òun ló bí ìgbésẹ̀ yìí yes ìgbìmọ̀ tẹ̀ẹ́kótó tí ó ṣàtúngbéyẹ̀wò ìwé òfin Nàìjíríà Constitution Review Panel wọ́n ní oṣù méjìlá ti ṣe oṣù mẹ́ìnlé ní ogún ti ṣe ọdún méjì òun náà ni wọ́n fún ìgbìmọ̀ yìí ní House of Representatives láti lọ rèé ṣètò àtúngbéyẹ̀wò ìwé òfin orílẹ̀-èdè Nàìjíríà kí nǹkan lè bá a mọ́ lọ bá a ṣe fẹ́ nílẹ̀ yìí ojú ìwé keje The Punch tọ́jáde fún tòórọ́ yìí. ká tó dìde ìròyìn ibú kan òun náà ní ilé yìí ojúwọ̀ òkúkú ní ríbi mm, nílẹ̀ yìí tẹ́rẹ́ ni ọba ṣẹlẹ̀ sí náà ọlọ́run wa yóò rọ̀ wọn lójú ọ̀ àwọn ọmọ ìyá mẹ́ta kan wọ́n mọ̀ ti kú sínú ọkọ̀ mm. kí ló dé o ooru ló mú wọn pa ní agbègbè kúlẹ̀ndé ní ìlọrin mm. wọn ni ìyá wọn lọ rèé ra kíní wọ̀rọ̀wọ̀rọ̀ tí wọ́n máa ń ṣe fọ́ọ̀mù tí wọ́n jẹ lọ́sàn-án ni o làwọn bá bọ́ ọkọ̀ ní wọ́n bá tilẹ̀kùn pamọ́ra wọn ooru ló mú wọn pa bẹ́ẹ̀ ẹ rí i pé nǹkan bú ni eléyìí ọlọ́run kó ṣàánú wa lágbo aré ìdárayá bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá lórí ọ̀dàn wọ́n ní Arsenal àti Chelsea ni wọ́n ń jà sí Osimhen báyìí o hmm, ó dàbẹ̀ pé orí Osimhen ló wà ń bẹ̀ nígboro ayé lásìkò yìí wọ́n ní Osimhen Osimhen Osimhen àwọn méjèèjì ni wọ́n ń kówó lé Elédùmarè yóò jẹ́ kí Osimhen kí ó jèrè ńbẹ o. ẹ jẹ́ àfihàn òdìdí o. bí a ṣe ń dìde ká kí ìyá láàfin Tèmítọ́pẹ́ Ayéfẹ́lẹ́ tí í ṣe aya olùdásílẹ̀ ìkànnì Fresh FM Nigeria Blast FM